ṣèkà bórí kú káàkóso tán béèyàn bá bẹ̀jẹ̀ síná tó tutọ́ funfun tó gbìmọ̀ràn kà ní kọ́lọ́bí tó ń ṣe jàǹbá dínkù tó ṣe rere sí gbangba bọ́mọ aráyọ̀ bá mọ̀ ń kọ́ bá aláwùrà lókè rírí kù gbogbo wa. ọmọ ìyó. fi kọ́lọ́fín bojú òwú àgà ó ti gbàgbé adániwáyé béèyàn bá rí ọ̀ǹkọ́ bá láwùrà bí rí kùn gbogbo wa. ọmọ ìyàwó. gbòde kọ́lọ́fín gbòde o. kọ́lọ́fín gbòde o gbòde kọ́lọ́fín gbòde o. kọ́lọ́fín gbòde o ee mọ̀sùrù àdìgún lára bẹ̀ kọ́lọ́fín gbòde o ee. kọ́lọ́fín mà ní kọ́lọ́fín mà ní o. kọ́lọ́fín mà ní o ee mọ̀sùrù àdìgún ọ̀la. àlàmú ńkọ́. Ah, àjọ tó kò dé nìsín. Ah, òun á dà. ìsìnmọ̀ ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló bá ń rẹ jù lọ. àlàmú àlàmú o. ẹ̀gbọ́n mi àlàmú. àlàmú o. ẹ̀gbọ́n mi àlàmú o. wọn eh. èso tó bá wọn yà sínú mi. níbo ló wá lè lọ ọ bá ń kúrò ògè. a ti rán ní ìṣòro tójọ ẹ rí gé. níbo ni wọ́n gbélé ìwọ nítorí ọlọ́run. ó mẹta, kò wá dọ̀ọ̀rẹ́ rẹ̀ àlàmú. ìyáwó ah, ah, ilé ọkọ mi sálàáfíà ni ẹkújọ́ mẹ́ta ilẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ìgè ńkọ́. Hmm. ẹyin àríra lánàá ah. ìjẹta sí láti ríra gbẹ̀yìn. mo gbé láti jẹta ọ̀wá òun náà wá ọ bó ní wàá gèsì báyìí láti jẹta èmi náà rí inú ẹ wo ìyá wa ẹ lọ rèé fira yín lọ́kàn balẹ̀ jìgé ah. hmm? sọmọdé tá a mọ àwa kì í. ẹ kèé sọmọdé ojúkan ẹ̀pọ̀ ojúkan èrè mo so ń jẹ́ àárọ̀ mo ṣe tọ̀sán mo ṣe talẹ̀ ń bẹ́ mọ bá àwọn òrígè. ẹ wo ìyàwó ẹ mọ relé eh. ẹ ń wà kí gbogbo ibi tí mo mọ̀ pé máa ń jẹ sí. ẹ mọ lọlé ah. ọkọ mi dákun mọ retí rẹ o ó jèrè mọ retí rẹ o sì lè jẹ́lé ẹlẹ́nu ìgbẹ́ wo lọ́ba mú fìlà mi wá nulẹ̀ tí wọn náà sá látòrọ̀ ní títí tó rún fi wọlé lọ́tán ọdẹ ni o. sí nǹkan. ìdá lórí àpáta èso arákùnrin. Ah, ọ̀rẹ́ rẹ mo mú wáyà rẹ̀ mo bá a lórí àpáta jẹ́ kí ní sinmi àyè kò rí nǹkan kan sọ fún mi mo bá náà sọ lè ya rẹ o ló bá nílé ọ̀rẹ́ òun ni òun bọ̀ ló ṣe mú dé àná. ó dáa ọdẹ ẹ ṣé o mo dúpẹ́ ẹ mọ̀ mọ̀ ṣe o ọmọ wa ní sámẹ̀yìn náà lọ ṣe ti ẹ ṣé o ó dáa. ẹ mú wọlé dáadáa o kò sí wàhálà ìlú wa ó lé o kò sí yọnu kò sí yọnu ó dáa ẹ ṣé o mm. tó. Ìgè ah, ah. bóò ló ti jẹ́ ẹ́ wá jẹ́ wọlé ká mọ ọ̀dọ̀ ìyá rẹ o torí ìyá rẹ ti wá bí mo sì sọ fún wọn pé ń wọ̀ láwàárí ẹ́ Ìgè ọ̀yà mi àlàmú mò ń gbọ́ ìsọ̀nù mi kí ni so ìsọ̀nù mi. Ah, á lọ bí tá a lọ àkórùn ìyàwó ló tó wá sùn látàárọ̀ tó dìgbà tí ìyá tó fi orí ọba tó ká ọmọdé. Ah. wo ọmọ yìí bá a mú fìlà ni wá dáadáa dáhùn. ọwọ́ àṣọ. ní à ń gba fìlà lọ́wọ́ ọmọ yìí náà. a ah, Ìgè Ìgè kí ni mo ṣe fún ọ torí Ọlọ́run ah, kí ni mo ṣe fún ọ. mo ti dààmú dààmú kò sí létí mi ò tójú bọ̀ ládùúgbò yìí eh? kí ni mo ṣe fún ọ tó báyìí òun sì ṣàánú mi kó ṣàánú kúnlẹ̀ àbíamọ kí ló dé ó yá ìgèjà lọlé. èmi ọlọ. yá lọlé. a ní wọn lọ. mo ní ọjà lọlé. mo ní wọn lọ èmi yín ìsọlọrọ mọ. kí ló lè tó bá wọn. ọ̀rọ̀ tá ọ̀rọ̀ tá à ń sọ yìí náà ni tọ́jú pé tá a bá ju ara ẹ̀ lókè ń gbà àgbà ibi pẹlẹbẹ náà ni fi ń lélẹ̀. ṣé bẹ́ẹ̀ mi mo rọ̀yọ́ tí mo tọ̀yọ̀ bọ̀? ẹ ó ti dá abẹ́ ẹjẹ́ mi náà rọ̀yọ́ kí n tọ̀yọ̀ bọ̀ kẹ́ ẹ fà mí lé bàbá mi lọ́wọ́ kí n sì mọ̀ pé bọ́ bá ṣe wù mí mo fẹ́ ṣáyé ọ̀rẹ́ rẹ̀ ọ̀wá bá ń bẹ àlàmúsàánú mi. ẹ wo ìyá wa òru lọlọ́dẹ mú dé yá yín wọ́n sì lórí àpáta làwọn ti bá tó dá sùn bẹ́ẹ̀ ebi pé wọ́n láwọn bẹ̀ títí títí pé kó jáwọn ọmọ ọmú rọ̀dọ̀ ya rẹ̀ ó fà kékeré láfi láó àfi kán mọ mú rọ̀dọ̀ òun àlàmú wọ́n sì mú dọ́dọ̀ mi àtòrú ọ̀hún mo ti wá ń bẹ̀ tí mo ti ń rọ̀ pé já rọ̀dọ̀ ya rẹ̀ o ó fà kékọ́rí ni ó láfi lá ó ní ohun ọ̀hún tóun bá fojú kan òun ó ṣe gbá fún òun ó ṣàwo fún mo wá rò pé tó tí n bá ní fílẹ̀ yóò sá lọ nígbà tó lóye sálábòsí tọmọ òní sá máa bẹ amọ lọ́wọ́ a tún sá lọ rèé o ìlẹ̀dẹ̀ yìí. ah dákun torí ọlọ́run mọ̀ sá lọ ọkọ mi dákun gbogbo ohun tó bá fẹ́ ni wọ́n ṣe fún ọ. bá a ṣe ń lọ yìí báyìí báyìí báyìí lánàá sọ́dọ̀ bàbá mi. kò lè jẹ́ báyìí báyìí àìkánjú rẹsọ lórí kọ̀ ọ̀nà jìn láti kiri ọ̀yẹ́ ní ìlú ẹ̀bá ọ̀dàn wọ́n mú ọ lọ ṣùgbọ́n kí o kò lè jẹ báyìí báyìí á délé ọ wẹ̀ ọ jẹun ó sì lọ́rọ̀ tẹ̀mí àti ẹ náà sọ kó tó di pé a lọ tí wọn náà sì bá bàbá rẹ sọ tí n bá fẹ́ àìkánjú tulú ọ̀ràn ìgbà rẹ̀ òkun kòkò já lọ́kọ mi. ọmọ òní kọ̀rọ̀ sí wọn. wo lékè ọkọ̀ ọkọ̀ ọ̀kadà jájọ já lóko ń ti ajáde ọwọ́ mi mọ́ ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá. Rọ́jú bọ́lá tí mo sì bẹ̀rẹ̀ sí ní pariwo látàárọ̀ wá dé ẹ wá sáré lọ kí wọn. àkójọ mẹ́ta wọ́n wá yìí. Hmm. mo ti pọ̀ náà. a sàlọ̀ sàlọ̀ kí ló tún dé kí ló fẹ́ ká ṣe mo sì fẹ́ kọ́ ọmọ kinní kan o. ọsàn tó bá ríru gbajúmọ̀ bíi ti àyè tó bá kọ̀ tí ọba jábọ́ ẹyẹ orí igi lásán ni ó fi jẹ o. kí ló tún fẹ́ kí n ṣe náà. àbọ̀ wọ̀ ọ̀rẹ́ rẹ̀ yìí máa bá a sọ̀rọ̀. dákun kí ni kí n bá a sọ̀rọ̀ àjàdí nífẹ̀ẹ́ rẹ̀ ó fẹ́ fẹ́ ni. ẹ kí wàá ń tèmi bájàdé bá fẹ́ràn rẹ̀ ó ṣàtìgbà títí kò gbọ́ nígbà tí ó sì gbà kó gbọ́dọ̀ wọ ẹgbẹ́ rẹ̀ lọ síwájú ni àbí èwo ń tèmi ń bẹ̀ àbí mo bá báyọ̀ sọ̀rọ̀ ìfẹ́ bí ò bá gbà ẹ̀hẹ́n dandan ni kíyàn kú sídìí kan ni. ọmọ rò bá òní àjàdí fẹ́ràn rẹ̀ ni. wọ́n ṣàlẹ̀ ìgbẹ́ ẹyẹ báyìí lẹ́yẹ mọ́ owó ọ̀tọ̀ ń kálukú ló sì ń ṣàwáwù tiẹ̀. àgbọ̀njúbọ̀lá ìgbà wo gan-an ló tó fẹ́ sinmi kan tádégbọ̀n yìí náà ìwọ wò bó ṣe wà ní ìsìn ẹ wọn kálukú lọmọ ẹgbẹ́ ara wọn bẹ́ẹ̀ bá wà ní ìsìn máa ń dọ́gbọ́n tọ́jú rẹ̀ lọ́rọ̀ pé kò sí tó burú ńbẹ̀ ó wù mí jẹ́ ń lọ bá ìyá mi rẹ̀ sọ̀rọ̀ wù mí ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọ́tọ̀ gẹ́gẹ́ bí àtẹ náà fẹ́ra. só èrè ò burú ó ti ń si èrè irú mi sí ọ àrífín ilé epo ẹ̀ ọ́ dàpọ̀ ẹ̀ wá gbà mí o. sórí bó o bá tiẹ̀ ro tèmi ó yẹ kó o tilẹ̀ lè ro tàwọn èèyàn mi tí wọ́n bá sì ní ká máa ka olówó ìlú yìí bàbá mi sì jẹ́ kan rẹ̀ ẹ mà ńlẹ́ ẹ̀yin ọmọ gbajúmọ̀ ṣé wọ́n fi yín gbowó lọ́jà ni. ẹgbẹ́ ń gbígbó sẹ́mi àti gbọ́jú àmọ́ ọ̀sẹ̀ ẹgbẹ́ ni àbí torí mo ti ń bá gbọ́jú sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo jùlọ mi ẹsẹ̀ ẹgbẹ́ rẹ̀ ọdún mélòó ni ìwọ gbà lọ́wọ́ tèmi tó ń kẹnu fi orí ibú sí mi. wá jẹ́ ń sọ fún ọ sórí lẹ́yìn èmi ìjọkíjọba ọba tún rí mi tó ọba ilé dá ń dúró abọ́rinrẹ́ gbèrègbè mi ajadi ìtọ́ bí bàbá rẹ̀ ṣe lówó ọ̀hún ẹnu èmi kínní lọ́ọ́ ti gbọ́. ṣé bàbá mi ṣoògùn owó ni. ṣé mo á mọ̀ mo mọ̀ sí i wọ́n orí rẹ ló burú irú rẹ náà ń wí. dákun dákun ẹgbẹ́ ẹlẹ́yẹ ń kọ́ fún mi. wọ́rẹ́ mi dákun. gbọ́dúgbọ́dá wàhálà yìí ṣé ó yẹ bá a sọ̀rọ̀ ni àbẹ́ ẹ bá a sọ̀rọ̀ kò gbọ́. dákun fún mi lè oje kí ni ẹ ni máa bọ́ ọ̀rẹ́ mi sọ̀rọ̀ kí máa bá a sọ̀rọ̀ tó rà tí ń sẹ̀yìn náà tẹ̀ ṣe bí ẹni wọ́n fa òwú kan lù ú di. èmi náà fa òwú kan lù ú di àjàdí abọ́ máa rí kinní wọ́n wẹ̀ mo sì ẹ̀ ń bá sọ̀rọ̀ pé bóun náà sì rí wọ́n wẹ̀ yìí o kémi náà dọ́gbọ́n máa rí nǹkan fọ́ pa ọ náà mọ̀ sí bígbà téèyàn gidi mọ̀ lóhùn. wọn lọ bí alọ mọ. wà á bí tẹ nǹkan sí ọ ní sọmọ ìlú. wọn ní wọn lọ mọ kí ló dé wọn lọ mọ. ayé yín àdá wá ni. èmi ni. kí ló fa gbélé. ṣáwọn jẹ. àwọn wọlé kò ṣẹjẹ kí ló ṣe tó fi ṣe yé. ṣé bó ló nífẹ̀ẹ́ mi ni kí ló wá dé tó ń ṣe yé. mo nífẹ̀ẹ́ rẹ̀ wọn kò yé mi ni èmi ò mọ̀gbà tí eré ìfẹ́ wá di ká máa gbára létí kò yé mi. ìfẹ́ náà ni. ìfẹ́ òun ah, gbà tí ìfẹ́ ti wá dé ibi ká máa gbára létí èmi ò dúró lágbo jẹ́gẹ́dẹ́ mi o eyín dùn lágbo jẹgẹdẹ mi. jẹgẹdẹ ṣé owó kan bá tèmi lóye kó máa fi ta yín. èyí la yí ẹ tí má túrìn tí má túrìn lọ pàdé ẹ má jọ ẹ lójú wo lórí búkọ ẹ nàìjíríà orí dangidangi bí kẹta tán tó ti má tún pàdé ẹ ó tún dúró hmm? kó sì lọ́jọ́. Hmm? gbogbo yẹn tí ẹ ń báyàn sọ̀rọ̀ náà ló fẹ́ báyàn sọ̀rọ̀ àrùn ìdìn. yorùbá rí ọkọ ajẹ́rù wọ ni màá fẹ́ òpònú ayérajà. Ah, ọmọ tọ́lá má má gbàgbé pé ọkọ ọ̀rẹ́ rẹ mà ní mí. sinmi sá èmi níjọkọ ọ̀rẹ́ sẹ́yìn tó dáa wà fún tẹnìkan ni. mo fojú sọ fún ọ mo fẹnu sọ mo tún fi gbogbo ara sọ fún ọ àṣàkí ọ̀hún tó ń pọn lè gan sọ́dà tó mi ni. àtúnwá wí táìwì mo tún bọ́ sọ̀rọ̀ ó tún sá lọ ṣé mo sùn rẹ́ra ni. bínú bẹ́ẹ̀ bí mi pẹ́rẹ́ àtìyàn yìí náà ní ti bẹ̀rẹ̀ sí ní rún ọmọgi ń rún ọmọgi wọ́n tẹ̀ra mi lọ́rùn ọ̀tọ̀ bẹ́ẹ̀. èmi àlọ́ ọ̀tọ̀ bẹ́ẹ̀ ìwọ. ní sùúrù àwọn amú mi wọ́n ọmọ amọ́wọ́ lọ. ọmọ àwọn ah, ah, ah. súnmọ́ mi jù. ìmọ̀ ń súnmọ́ mi ń súnmọ́ mi. ọmọ tó la ìwọ pẹ̀lú gbogbo oye tí mo ṣe fún ọ o tún wá ń rún ọkọ mi mọ́gi níyìn ṣé n tó ṣe ń da ọ̀dàlẹ̀ ni ẹ. ẹni àtàkẹ́kẹ́. níbí ní ẹ. kí ó tún gbàgbọ́ àwọn òbí ẹni burúkú lọmọdé ìyá lọ. ó gbé mi ṣubú ó gbé mi ṣubú ẹ ó torí pé ọgbọ́n kan mi ó gbé mi ṣubú gbogbo nǹkan tá a ṣe báyìí ti lè fi jóná gbogbo ayé ní òpó. àṣàkẹ́ wá wá àṣàkẹ́. ó dàrú mi nú àṣàkẹ́. ọkọ mi. ẹ̀yin nìkan lẹ wà lẹ́bùn yìí. èmi nìkan mo kù àwọn yòókù ti lọ mo ní ṣe tí ṣe kí n mọ ra bà ní. mo ní wá sọ̀rọ̀ kékeré kan tó yín létí ni. tí ò le. tẹ bá nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n yín. n ò gbọ́dọ̀ jẹ oúnjẹ ọ̀sán nínú ilé òun. torí ìyàwó pa mí nkú tán fẹ́ kò ti torí ọlọ́run fẹ́ wọn kò sì torí pé ó nífẹ̀ẹ́ wọn nítorí owó àti torí ogún. ó ti sọ̀dọ̀ babaláwo ń gbà lọ́wọ́ mi ìwọ kàn fi ló ń jẹ fún. wo má sì lò ó béèyàn bá ṣì lò ọ̀run làálàá nǹkan mọ̀ lọ kò sì lẹ́rọ̀. bọ́bá ìtì ilé jẹ́ ń bẹ́lẹ́kọ̀ ọ̀run polówó ni èpè ọ̀run ni ọ̀mà jẹ́ kò tó bá jẹ́ tayé mọ́. kò sí nǹkan kan kọ́ mọ̀ lọ. eyín bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ọ̀rẹ́ rẹ tó mú ọ wá òun ló lélẹ́yìí ó ti yẹ kó wá gbà lọ́wọ́ mi sọ fún pé mo ní kọ́dà sínú àdé àgbọn tó bá ti dà sínú àdé àgbọn ó ti mọ ibi tí ó fi ra. pépé èèyàn lórí mẹ́ẹ̀ẹ́dógún tó bá kọlù ó ti dolú fi mọ́nu. bàbá bàbá ẹ ṣeun àgbẹ̀yẹ̀mú mo ti yín bẹ́ẹ̀ àmọ́ rí yín báwo. lẹ́yìn ti délẹ̀. ṣé kò sí eh, gbẹ́ ọkọ tó lè fi gbé gbogbo oúnjẹ wálẹ̀ kan sọ. ó mo fẹ́ lọ gbé wa. bẹ́ẹ̀ wá gbà mí ni. ẹ̀gbọ́n mi ò gbọ́dọ̀ jẹ́. ọ̀pọ̀ wà nù lé ìkẹ́kọ̀ọ́ òwúlò kẹ́ fi gbé oúnjẹ papọ̀ lẹ́ẹ̀kan so mo ṣàlàyé fún ọ pé ebi ń pa mí gan. ó dáa o. èwo tó lélẹ̀. ọkà. kí n máa fi run omi àbí. irú ọbẹ̀ náà mo fẹ́ ṣe ara ìgbé wa bí mo ṣe ń pariwo wọ́n pé ń pa mí tó. ṣé ń gbà má ṣe wọn kankan sí ọlọ́run ọmọ tiẹ̀ rẹ̀ rúgbìn. jọ́lẹ̀ jọ́lẹ̀ àdìgún jẹ́ nkọjá o nkọjá tí mo bá lọ. ìyàwó mi jà ń rodo ìyàwó mi jà ń rodo. àìní ní tí ọ sọ́ọ̀bù sọ́ọ̀bù. Adigun jọ. Adigun jọ. Èmi ní fi ọ. N fi ọ tán. Ọya n fi ọ tán. Adigun. Ọ̀fẹ́ mi, gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ gbọ́ yín. Ọ sì fẹ́ mi o. Ìyàwó mi, ń fi ọjà ròdò. Ìyàwó mi, ìyàwó mi. Ǹbá wíṣẹ̀ náà mọ̀. Ẹ ṣe àwọn jẹ́ ṣé ìbá pé ọ̀dà ǹbá ti jẹ ọbẹ̀ ilé o ṣé ìbá pé ebi ti pa mí dójú ẹ̀. ẹ̀gbọ́n mi ẹ gbọ́dọ̀ jẹ ẹ gbọ́dọ̀ jẹ àní ẹ má jẹ alẹ́ ẹ gbọ́dọ̀ jẹ. Ah, eléwo ló ní kọkọ mi ó mọ jẹun èmi ló dé. eléwo wo àkàrà ni. mọ̀rìyè ẹ̀gbọ́n mi àní bẹ́ẹ̀ jẹ oúnjẹ yìí lọ́sàn-án yìí eh. òun náà jókèlè kan nù rẹ̀ eh. yóò jẹ́ lójú mi báyìí. ẹ wá wọn gbọ́dọ̀ ń gbòòrò ẹnu nígbà pé lánàá ẹ̀yin lẹ fún mi ní jíjẹ àbí lẹ fún mi lóúnjẹ lẹ ṣe ní kí n jẹ. ọjẹ lánàá tí ọjẹ lónìí àmọ́ tó sọ yìí mi kò yìí jàyẹ wọn. máríye má jọ mi ọ̀yẹ́ yẹn. ọlọ́yẹ ó rì mọ́ yàrá. Ah, ẹgbẹ́ mi ẹ sì ń wo. máríye máríye oh, máríye máríye máríye máríye ah, mama sọ ma ẹlẹ́sẹ̀ mama dara sí lọ́wọ́. tó o bá jẹ́ lẹ́rọ̀ ó jẹ́ ti. ẹ̀yin ará àdúgbò ẹ̀ mọ̀ gbà mí máríye máríye máríye máríye kí ló dé ah, máríye bàmú kí ló dé gan báyìí máríye kí ló lè tó bẹ́ẹ̀ wo ọ̀dà náà wo ọ̀gbọ́n kínú rẹ̀ ó lè rọ̀ ìwọ náà bu òkèlè kan kó o fi run ọbẹ̀ kó o gbé sọ ẹnu. Ah, ah, bàbá olóye ọ̀rọ̀ yìí ò jọ mí lójú tá a lè sin ò bá gbé bí ò ṣe lè gbò mo ti mọ̀ pé yìí mọ́rí ebá lẹ́ wà kàkà kí ti mọ́rí ebá wá ṣe ti tèmi nu ilé yìí máa yànnà fínú ilé yìí lẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni bó ti wọlé lọ atẹ́rù rẹ tó fúyẹ́ àtẹ̀yí tó ń wo gbogbo ẹ̀ ní kó kó jáde. ẹ kò wá lè kó jáde sọ́mọ nǹkan mi sọ́mọ bá nǹkan mi ni ọ̀dà kò kó jáde. yóò bóde. kò lè bóde ọ̀dà kí ló dé tí yẹ bóde ah. ọ̀dà kí nìdí tó fẹ́ kó bóde tó fẹ́ sọ mí dèmi nìkan nulẹ̀. Ah, ìdí tí ó wà á fi bóde. ń gbà lọ́wọ́ mi ìwọ kàn fi lóúnjẹ fún wo má sì lò. yókò ah, ṣe ti a rí pé yókò. yókò yókò àṣẹ àṣẹ kù ni mo. yókò yókò ilé yín yá ah! àṣekún mọ̀ bá gbé yáyáyáyá bàbá olóyè bàbá olóyè ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ wá ṣe wá. ẹ wo ẹ dákun ẹ jọ ẹ dákun ẹ jọ èmi ọmọ pé ní ilẹ̀ ní àtiwọ̀ ìtẹ́ni kú ọmọ tó ṣe. bàbá olóyè olóyè ẹ dákun. ọmọ tó ṣe ọ̀dà àṣírí rẹ ti tú ẹni ó mú ọlọ ní májèlé tó fi májèlé ní oúnjẹ. bàbá olóyè ẹ dákun bàbá olóyè ẹ dákun bàbá ẹ dákun bàbá olóyè ẹ dákun bàbá olóye bàbá olóye ẹ dákun ẹ dákun ẹ dákun. bàbá olóye ọmọ òní báyìí lábẹ́ ẹ̀yà o. ẹ bá gbé ẹ bá gbé lu ẹ dákun èmi ni wọ́n pa ọ̀yà ǹdẹ ọ̀yà ọ̀yà máa lọ olórí burúkú olórí burúkú ọmọ ṣẹ́wọ̀n. ẹ dákun bàbá olóye ẹ bá tó bẹ̀ ni wọ́n ṣe pé fún. ìṣègùn ìwé rí. àṣekù mọ̀ ń bá gbélé. Ah, mo ládékẹ́ mi I ọlá gidi ni kò ṣerú eléèbú rí. Ah, ah. àṣebí yorùbá gbé gbígbóná kó gbé tútù wò kò ní mẹ́tọ́ san nǹkan wọ̀ ṣe mí o. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ara tí mo fẹ́ bá yín sọ náà nù wípé gbogbo àwọn ilé ìtẹ̀gbẹ́ tẹ̀gbẹ́ gbígbóná tẹ̀gbẹ́ tútù ká ẹ jẹ́ ìyá àgè padà wálé obìnrin tó bí ọmọkùnrin gidigbagidigba fún yín kò sá lè ṣekú yín ẹ wá tàánù tọmọtọmọ níbi ó wà lọ́hùn ẹ jẹ́ ó padà wánú ilé ẹ jẹ́ ó padà wánú ilé. alárí mi hmm. adégbèmí alárí ìwà ìyàwó mi lọ ó tó gẹ́ẹ́ ẹ̀gbọ́n mi. ìwọ ìyàwó mi lọ. ìwọ òtítọ́ ṣe. òtítọ́ mo ní ẹ mọ jà mọ́ àní ẹ mọ jà mọ́ mi ò káyọ ọ̀dọ̀ bá ẹ gbà sára yín ẹ jẹ́ yíyá yájú síra yín mọ́. gbé gbé. ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ. Whoa. Whoa. Whoa. à ń súnmọ́ díẹ̀ díẹ̀ wọ́n sọ ma gbọ́dọ̀ sẹ́rìn kèrè mi ṣùgbọ́n mo gbọ́dọ̀ tẹ̀sẹ̀ lọ́rùn. ló lè yà mí ẹ̀yin àti súnmọ́ lébẹ́ yìí náà pilẹ̀ pé a ti ń gbóhùn àwọn èèyàn ẹja kó wọnú ìlú lọ. sáàjẹ̀ ah, ń sinmi ńgbà bá wọnú ìlú olú ó tún mọ kílé ká kúnlẹ̀ fún ọmọdé kúnlẹ̀ fàgbà. bóyá kí n sì bá yín bomi lódò tá a gbà kọjá tán yìí. wọ́n sì yọnu. ẹ fìdí rẹ̀ mm-hmm. ẹ̀sùn a máa kílẹ̀ kíyàn ń bí ẹ dàgbà dé. gbogbo àwọn bàbá ọkọ mi bàbá rẹ gùn ní gbà lẹ́rọ̀ bí mo kúnlẹ̀ n bá kú bú. lóde lóde ayẹlẹ lóde ìwọ ìwọ. àlejò ní alẹ́ yìí à ń bọ̀ náà ni àwọn kan ló lùyà mí jí lórí bàbá ìgbà mi. ibo lẹ ti wá ń bọ̀ ibo lẹ ń lọ. ẹ ṣe àlejò ní abimo ti wílẹ̀ kan láti ìkiri ọ̀yẹ́ láti ń bọ̀ ẹ bá ọ̀dọ̀ ní iná là ń bọ̀ bàbá ọlọ́dọ̀ bàbá àgè là ń bọ̀ lẹ́yìn. ojú ìjojo ẹ̀ ní mímọ́ ìyá àgè kọ́ yìí. bẹ́ẹ̀ ni ìyá mi ìwọ nìge. èmi nìge ah. ìyá mi ni ẹ̀rọ ńlọ ẹ̀dá kù. E aí, tipo... èèyàn yóò máa ṣe bí èèyàn kìíní mo ní kò sí tẹ́lẹ̀ yóò ṣe kí ló ṣe fún mi ìwà títa ni ọ̀ sáà kó wọnú ilé ilé máa lọ ni máa tọ́ra máa tọ́ra rẹ ní kíni èwo lẹ fẹ́ wí. arábìnrin so lẹ́mìí ara rẹ lò tó bá ní ẹ̀mí ara rẹ lò wàá máa lọ lóyún kọ́ lọ farapamọ́ òní ẹjọ́ ọ̀la àjà tẹ̀ ń ṣe yìí ọkọ rẹ tó wá lọ́wọ́ àmẹ́rin ní ìsìn tí ń lérí fùrù kọkọ bí akọ ajá yìí ní ìsìn ọlọ́ọ̀lọ́ mọ irú èṣù tó gbé mi ṣùgbọ́n tá a bá bá sọ̀rọ̀ tínú rẹ̀ bá wálẹ̀ kí wọn náà wà pé wọn náà ìpè ọmọ bọ̀ lọ farapamọ́ sọ́dọ̀ àwọn yẹn. kì í ṣe èmi àlàyé lẹ́ ń bá wí ibi tí n bá ti sọ pé ó dàárọ̀ ẹ̀ tún gbọ́ fún mi pé ẹ̀ka lẹ́ ń mọ́ bẹ́ẹ̀ ni ṣé wàá rí lílọ wá ń lọ yìí o tí n bá wá ń lọ yìí tẹ bá wá rí mi tí mo padà wọnú ilé ajẹ́pọ̀kù mi náà gbé èrò lọ́ọ̀ ń pa èrò lọ́ọ̀ ń pa bó o ṣe máa ń lọ tó o máa padà wọlé nu ọ̀sẹ̀sẹ̀ máa ń lọ bẹ́ẹ̀ tó o tún padà wọlé irọ́ lọ́ọ̀ ń pa wọ́n á jẹ́ ń sọ fún ọ bó o ṣe ń lọ lù yín bó o bá rí ẹsẹ̀ mi lù yín ọmọ mi ìgè tó gbé sọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ mo wá gbé o nítorí nǹkan kan wá. bàbá gè bàbá. àti pé wò ó má bọ wá ká ẹrù rẹ o eh. má sọ fún mi pé ẹrù lọ gbàgbé tó fi wá ní tiẹ̀ bọ kó. bàbá gè àgbàntà rẹ ẹ̀ǹbà kó. èwo ò lè kó kékeré. àní ń bà kó. ọ̀rẹ́ kó kékeré. mo rádẹ́gà mi ààrẹ rí ṣe bó ṣe ló ṣe rè ó sì wí bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀. ìkẹsẹ̀ mi ò ìkẹsẹ̀ mi ò sùúrù ṣe sùúrù. ẹ dẹ́kun ẹ lé mọ̀lá dẹ́gẹ́ ní ìlú. kí ló fẹ́ kọ́mọ̀ yóò ṣe. tó ti lọ́nu. ẹ palẹ̀ mọ́ àtòrí ó yá. ìwọ ìwọ bọ́sì ìwọ bọ́sì ìwọ bọ́sì díẹ̀ ìwọ náà rà lọ́wọ́ lè pọ́bìnrin ọ̀hún tó gbọ́. ní aya mi mọ̀ ń yanjú oúnjẹ lọ́wọ́ nínú ilé ni èmi ni mo sọ fún wọn ẹ̀gbọ́n rẹ pé kò yọjú sí mi. ṣé ò lè ò yá wa. kò sí nǹkan kan ọ̀rọ̀ wa àtọkọ rẹ ni mo pè ọ́ sí mo fura pé àwọ̀ ń bẹ láàrin ẹ̀yin méjèèjì mo wá ní kí n pè wọ́n kí n kọ́kọ́ bọ̀ sọ̀rọ̀ tí n bá ti báwọ̀ sọ̀rọ̀ èmi àti bàbá ọkọ rẹ ó lè wá àwà léyìn àwà sí mọ̀ mi mọ̀ ọ́ mọ̀ gbójúbọ́lá mọ̀ gbójúbọ́lá sóòtún bínú ni ah ìyá mi ẹ dákun ẹ mọ bínú ọ̀rọ̀ Àjàdí ni mo ṣe ní fi. Ah, ah. ọ̀rọ̀ ilé wa sọ di bàǹtàbàǹtà mọ́ ń lọ báyìí ah, ìyá mi ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ yìí kò tó wọn àlọ́ àdá bẹ́ẹ̀ àmọ́ sẹ́ mọ̀ pé ebi ìwọ̀nú kọ́rọ̀ mi ò wọ̀ màmá ń jẹun. ọ jẹun. mo fẹ́ jẹun. ọ̀hun epo àbá ìròwó rà iná tí mò ń dá látàárọ̀ torí ti taari torí tiẹ̀ náà ni jẹ́ ń wọlé lọ́wọ́ gbóúnjẹ. ẹ ṣe ìyá mi ẹ ṣe o àmọ́ ìyá wa ẹ dákun ẹrù mi bẹ́ẹ̀ ń ta ẹ jẹ́ ń gbé kéwúrẹ́ má tẹnu bọ̀. síra lọ gbé èmi náà fi yùmọ̀ bọ́ ọ̀pá rẹ̀ ó jẹ bẹ̀rù la ló ń fẹ́ gbé mọ gbọ́jú bọ́lá o. Ah. àjàlè eh, wá wá wá wá níbo ló tún sá lọ. níbo ni ìyàwó rẹ gbà lọ. ta ìyàwó mi. mọ gbọ́jú bọ́lá. ìyá mi ṣé mo sọ fún yín pé mo fẹ́ fẹ́ mo gbọ́njú ni àbí mo ń fẹ́ mo gbọ́njú alákọ̀ọ́kọ́ ṣé mo sọ fún yín gan pé kẹ́ ẹ mọ́ lọ wọn mo ní ẹ má lọ ẹ fọ̀rọ̀ ilẹ̀ fún mi ẹ dá mi dá wọn yanjú rẹ̀ fúnra mi. sọ́wọ́ ayẹ kí n má lè gbárùkù ti ìyàwó ọmọ tèmi àkọ́kọ́ dá bẹ́ẹ̀. ta ìyàwó ọmọ yín wọ́n ti fọ ọmọ fún yín ni àbọ̀ sọ fún yín pé ọmọ yín fẹ́ ẹ wo ìyá mi gbogbo ẹ̀ tẹ́ ń ṣe yìí tí mo dùn èmi rè o ó ṣe jẹ́ pé tèmi ọmọ yín bá bá yín sọ̀rọ̀ ẹ ní gbọ́ àfọ̀rọ̀ táwọn ará bá sọ tó bá ti á kó sí ilé títẹ̀ tí mu yìnlẹ́ àmọ́ aránmọ́nu ṣé pé ọ̀fẹ́ ọmọ òun. mo gbọ́njú tó jẹ́ páláwo pé èèyàn ni. mo fi taratara wíbẹ̀ o mo sá mọ̀ pé. Hm. n tó tẹ̀ wá wú fún mi ni pé òun rè gbẹ́rù ń ta. kọ̀tán ṣé ẹ ti rí páláwo kù ni kò ní nǹkan tí ó gbé ń ta ọ̀dọ́gbọ́n yọ yín ilẹ̀ níbi ṣe máa ṣe nu. Hmm. tó bá jẹ́ pọ́lú ẹ̀mí kan ní ilé ọlọ wàhálà yóò dà mọ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ wọ́n ìjọ ọmọ ìpè aṣọ tí pè bá bọ́lẹ̀ bàbá ẹnì kò lè wọ̀. a ní ìpín sẹ́mi sọ fún yín pé dandan mo fẹ́ fẹ́ mọ̀gánjú ni ẹ wò yá mi ntí mo bá ní mo fẹ́ ni ẹ bá mi fẹ́ o ah, nítorí mi ò kò yé mi o. ọ̀fẹ́ ọ̀fẹ́. yá mi wọn ò sọ bẹ́ẹ̀ fún yín ah, mi ò sọ bẹ́ẹ̀ fún yín o. ṣé ká mọ̀ pààrọ̀ mo sì fẹ́ràn ọmọ yìí o ọlọ́run mo fẹ́ràn rẹ̀ àmọ́ gbogbo wa rẹ̀ ganran ganran ètí wọn ṣe náà ni. àgùnì sì dẹ́díẹ̀. àṣẹ bàbá. sórí láti ojú odò tá a ti ń mọ tó fi débi igi kùkùté tá à ń wò lọ́ọ̀kan yìí. èmi mo ní tí n bá sọ fún ọ pé mi mo ní èmi kí mo ní o ìwọ lo ní torí ẹni tó loko ńlọ lẹ́mi inú ẹ̀ mélòó la jẹnu ayé ayé òun lọ náà nù wò kan sórí tó fi débi tó fi débi igi kùkùté yìí mm-hmm. eh, láti di igi kùkùté yìí wá o tó fi á lọ pààlà pẹ̀lú oko bàbá aláwùsá níbi àti bẹ̀rẹ̀ lókè lọ́hùn eh, arámìdé ló ní ọmọ bàbá mi sórí láti ẹnu bíi débi ìdígi ìrókò tá à ń lọ lọ́ọ̀kan tí wọ́n mọ̀ dé mm. eh, arámìdé ló ní láti bẹ̀ wá lọ tó fi á kan abàgbẹ́ ìwọ ló ní bẹ́ẹ̀ ni. tí má dùn mí pọ̀rọ̀ ìyá rẹ nù ìyá rẹ sangbó títí kò rere gbó àdá rẹ jìyà ẹni ọ̀bá kọ̀ gbélé àmọ́ gbogbo ń tọ́sẹ̀lẹ̀ ńgbà náà lọ́hùn agidi ọkàn ni èmi ò jù ọ́ ìwọ èmi ò ní jọ pé ká forí ìkòkò sọ́ọ́dún ká jọ papọ̀ padà ọ̀rọ̀ tó wíńjọ́ tí ó kún mi ọ̀hún bá àfi bí wọ́n ṣe gbókù ẹ̀ wọnú ilé wá bá mi àmọ́ síbẹ̀síbẹ̀ ayé tẹ̀sìn ọ̀jẹ́ bírù díẹ̀ bá ṣe sùúrù yọ jẹun tó jù bẹ́ẹ̀ lọ ọ̀wárí o ogún ọdún lónìí ọgbọ̀n ọdún lónìí kódà àádọ́ta ọdún lónìí gbẹ́ngbẹ́ng tòkè òkè gbẹ́ngbẹ́ng n ò ní kú ìwọ náà ò ní kú àjọmọ́ gbádùn ni àmọ́ kájẹ̀ wàá pọ́ bá rí bẹ́ẹ̀ gbogbo wàhálà tá a ṣe yìí kọ́ ọmọ gbádùn rẹ ni o. gbogbo ohun ìwọ ló máa já ìyọrí lóko jáde bá mi o. ọ̀gá rẹ̀ láì ẹ̀yà dẹ́bi òrògbò lọ. lẹ lẹ lẹ lẹ lẹ bọ́ọ̀lù ṣáṣe gbàngbàngbàngbà. Ah lẹ. o ah, ṣeun. lẹ. o ah, ṣe. pẹ̀lẹ́. Ah! kí tún ni. ẹsẹ̀ mi lẹ́nu. lẹ́nu lẹ́nu. o ṣeun. pẹ̀lẹ́. lẹ. o ṣeun. sọ wa ń lọ ni igi ìdùnnàrè kúkú nípa iná ìfẹ́ mi pẹ̀lú rẹ̀. as. pé jálẹ̀ ṣé wò mọ̀ pé sàṣèyàn ló níwà tútù bí àdàbà bíi tiẹ̀ báyìí kárí ni ká ṣubú ká gbé ní ìdè ká pàdé ẹni lọ́nà ká fẹ̀rẹ̀ àtọ̀yàyà kí ni bàbá àfirú ẹ̀ sáde orí ìgbè kì í wọ kí ló ní. èèwọ̀ tó ní pọ̀ mọ̀gbọ́njú bọ́lá ó tún ti gbèsè rẹ̀ dé àyìn. buwọ́ ọmọkùnrin yìí májàmú àfẹ̀kọ́ tanná fún ọ o bẹ́ẹ̀ ni mo sọ fún ọ abẹ́rẹ́ tó lówùú ń dilé léyìí kò sí lè sọnù. So bẹ́ẹ̀ ni gbogbo tí wí fún ọwọ́ ẹ̀tàn jẹ́ lásán ni ó ti lólúwa. ẹ ṣeun ìyá wa. ó jèrè ọmọ àlùbáríkà ó ní gbégun eléegun ó ní rajà àyà àìwọ ọmọ gbọ́njú yìí. ìyá àjàdí ìyá àjàdí mo mọ pọn yín ilé tẹ́lẹ̀ ni àmọ́ ní ìsìn ẹ̀fà pọ̀lẹ́ mọ́ sẹ́rẹ́rù ẹ̀tẹ́ yín ẹ ti dì í lẹ̀ báyìí ó kú kẹ́ ẹ mọ́ ọ tù. èmi. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìyá bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìsìn yín bá wí ìrìn yín bá wí rárá ọ̀tọ́rẹ́ ni ò ní rẹ́ ni ò lè mọ iye ẹni bẹ́ẹ̀ bá nírú mi ni ẹ̀ ní pé irú àjàdí òkòbó tẹ̀ ń pè lọ́mọ òun òun ni wàá fi sọkọ òsìsira ta mọ́ra yìí. òkòbó àjàdí òkòbó ah, ọ̀dà. ẹ̀yin ọkọ mi ẹ sá sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀. ṣe fi délẹ̀ ń gbé ilé mọ̀ ń lọ. ẹ jábọ̀ ayé gbé lọ ẹ ní ọkọ mi inú mi dùn bí mo ti pàdé yín ẹ dákun ẹjọ. ìyẹn gbọ́ irú àròwọ ní sọ̀rọ̀ ẹ̀yin. ìjọ gbọ́ ìgbọ́ rí sájàdì nǹkan ah. ah. kò sájàdì. olórí ibú kan ló fẹ́ bà mí nújẹ́ ló pòkọ̀ ọ̀bànújẹ́ tó gbé fúyà rẹ̀ láì ṣe mi ló ní ọgbọ́n mi òkòbó ni kò lè ṣe. ìyá wa kí ló fà ìjẹun àtọ́lálẹ̀ kan àjàdí ó burú ju ju ọjọ́ ìta lọ ẹni tó bá rú lójú tó sọ pé àjàdí òkòbó ni ntọ́ bá dá ìgbìmọ̀ àwọn ọmọ ẹ̀ kókó wọlé fún un ìyá wa ẹ mẹ́ta wọn lọ́jà mọ́ lọ́jà rẹ. ẹ má lẹ ẹ jẹ́ mi gbẹ jẹ́ mi gbẹ sọ́yìn. ọba ń gbẹjà rẹ kíkún mi àjàdí. mo ní ọmọ mi lè ṣe dáadáa mo kọ́ bá dàbí ẹni pé olúwa ẹ̀ mọ́jú bọ́lá káàró odò àsun kí lára lè máa mọ̀. láti wákàtí mélòó ni mo ti rán iṣẹ́ mo retí ẹ títí títí títí gbà tí mi rí ẹ tí mo dẹ̀ níbí lọ ń tèmi mo dẹ̀ ya rárá lọ bí tí màá lọ. Hmm. gbọ́ o kí ni ìyá àjàdì ṣe fún ẹ kó tó dogun aláàbòrin kiri. Ah, ah. èmi ò bú wọn o àwọn náà rán mi ilé mi náà sí pé àjàdì ọmọ wọn ló kó bó. o ṣe kí ni o pé àjàdì ló kó bó wọ́n sọ mí dò lórí burúkú èyí tó bá máa ṣe gan-an nù táwọn méjèèjì ò ní kó jẹ́ kí n mọ̀. ìyá mi ìgè ni. ìgè. ìgè ni mo mú. ìgè tí ò rí ti ẹrò rárá ìgè tí ò rí ti ẹrò àjàdì tó ń gbọ̀mọ ẹ gbọmọgbọmọ ṣé bóun lòun bóun àtọmọ mọ̀lẹ́bí ẹ̀ yìí. ìyá mi ní tó bá wọn mọ́ gbọ́dọ̀ wùn ìyá tó bí hm? i. mo fẹ́ wọn wọn bá fẹ́ níhùn yẹn ige ni wọ́n fẹ́ òbúrú àtò ẹ̀họ̀ ẹ ṣébi tí mo wá rán ẹ kò ṣe jíṣẹ́ mọ́. mo sọ pé àwọn orí yín rọlẹ́ ọ̀la. Hm, hm. ẹ ṣé o ẹ káàbọ̀. tí èsèpò yìnyín burú tó wáyé kẹ́ ẹ mọ́ báwọn jókòó sọrú ọ̀rọ̀ báwọn tó ń sọ pẹ̀lú mi orí ẹ̀ mélòó ló burú. Ah, orí gbogbo yín burú ni. bí èèbá yìí porí yín burú tí ó yẹ kẹ́yìn fúnra yín náà máa bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú tí wọ́n ń sọ lẹ́nu. wo wo àjàdí n ta máa ń sọ fún ọ̀nà agídí ẹ̀ sì pọ̀ jù. ọ ah, ah, ń pariwo orí wa burú n tó sọ ni pé orí gbogbo ẹni tó sọ̀rọ̀ pátá orí wọn burú. pátá kódà kò sẹ́kù kan gbogbo ẹ̀yin tẹ́jọ́ ń sọ. orí yín burú. ó ti wá dà báwọn àtòrí ìyá rẹ náà nù. ìyá alájẹ ìwo lórí ẹ̀ fún. kí ló dé kí la gbé kí ló dé ìbíkúnlé ìyá rẹ ló sọ fún wa. àní òfin lẹ. bí ìyá mi bá wa sọ bẹ́ẹ̀ tó tọ́ sí yín lẹ́nu kẹ́yìn ó gbà pé lóòótọ́ lọ́rọ̀ tí wọ́n ń sọ. Ah, ah, àjàdí ìyá mi rẹ la pàdé nígbà tí wọ́n ń bọ̀ látọ̀nà odò ni wọ́n sọ fún wa wípé o ṣé lóòótọ́ ni àjàdí ṣé òkòbó ni ah, òkòbó bò kè sókòbó wọn ni pé ọ̀dọ̀ ìyàwó rẹ gbọ́njú ibẹ̀ làwọn ti ń bọ̀ ní pé ìyàwó rẹ sọ wípé òkòbó ni ọ́ eh, eh, eh, ìyá rẹ tó súnmọ́ àti ìyàwó rẹ ṣé kí wọ́n sọ pé òkòbó ni ọ́ àwa náà wà nígbà pé òkòbó ni ọ́. ọ̀dà díẹ̀ ń béèrè lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí ìbíkúnlé o Táíwò ṣé lóòótọ́ lẹ́yìn fúnra yín gbà òótọ́ lọ̀rọ̀ tí wọ́n ń sọ èmi gbà wọn torí àwọn àgbàlagbà wọn ní aṣọ tó kángun ségun ni wọ́n ń pè ń jẹ́pẹ́ nítorí fi mú ìyá mi rẹ àti ìyàwó rẹ sọ bẹ́ẹ̀ mọ́mọ́ gbà. Táíwò hmm? dúró náà Àlàkẹ́ ń kọ́. ìyá Máyọ̀wá hmm. yóò ti wà nínú ilé àbí kọ́ wà lójú ọ̀nà torí yóò ti kó lọ́jà báyìí. ìyàwó rẹ ń kọ́. ó wà nílé. yóò wà nílé. ibi mo bá fi eyín ẹnu mi jàkàsù ẹ̀kọ́ mẹ́wàá àtàkàdé àwọn ìyàwó yín ròyìn àjàdí o o o tó bẹ́ẹ̀ <laughs> o tó bẹ́ẹ̀. ẹ lọ bèrè mi lọ́wọ́ láyé wọlá ẹ bá tẹ̀lé ìyàwó yín ròyìn fún mi. ẹ bá tẹ̀lé ìyàwó yín bọ̀lá sọ. ìwọ tẹ̀lé wọlá lẹ́wọ̀lá ló dìdì rí o. ọkọ mọ gbẹrù rẹ sọ. ṣé iwájú mi náà lẹ ti ń ṣe wo èèyàn iwájú mi náà lẹ ti ń ṣe gbogbo èèyàn àrífẹ́ ọmọ ọmọ tiẹ̀ ti á ga gan o. bí ìyàwó ọba tó ní jẹ ṣé gànàkúrì tó bani lẹ́rù ni torí pé baálé yín sí lé àbí bẹ́ẹ̀ kọ́ tiẹ̀ gbọ́ná ẹbí ìyàlẹ́ nìwọ jẹ́ fẹ́lẹ́ àà ń bò lọ́wọ́ dà báyìí o ìyàwó àbúrò ọkọ rẹ láì sorogún rẹ tí a bá fẹ́ bèlè ọkọ kí lọ́ọ́ fẹ́ dánwò èsì ìṣègùn eléyìí tẹ́lẹ̀ o ọjọ́ mi lójú ìwọ́n tiẹ̀ ọmọ pé ìyàlẹ́ ẹni ìyá ẹni ni ibà àṣẹ mi ibà àṣẹ wọ ni èjẹ́ kẹ́yìn ó bùyà ẹgbẹ́ èèyàn sọ́rẹ́ o kọ́ sọ́rẹ́ gidigidi bẹ́ẹ̀ tí ń ṣe tẹ́lẹ̀ ní ẹjọ́ máa ṣe ọlọ́run bá ń wo yín ẹ padà sẹ́dẹ̀ yín ńgbà baálé yín bá dé lálẹ́ àátún ọ̀rọ̀ àájókòó tún sọ. nu ẹ bá a gbogbo ìgbà tó bá ti jẹ́ pé a bá ti wà nílé ẹ̀tọ́ ni ká ṣe ọ̀rẹ́ mi ọlọ́run ló pé ọ o èmi àtọmọ mi mo ní àádọ́dọ̀ rẹ lónìí torí ọ̀rọ̀ tá a sọ pati ó ṣe pàtàkì kẹ́mi rẹ̀ ọ yọjú sí ọ. ẹ ìgbà tí n ò rí ọ ní ìjẹta. mo retí rẹ lánàá tí n ò rí ọ mo ní ọrẹ mi ẹ ṣe báyìí o mo ní kí n wá yọjú sí ọ pé èmi ló dé o. ẹ ò purọ́ ọmọ pé ń gbọ́ ọmọ etí dé èmi náà ti rẹ́ni kéjì mo ti rẹ́ni tá a jọ ń yọra wa lẹ́nu láàrin ẹ̀dẹ̀ ìtọ́fàánú ká má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ẹ ọ̀rọ̀ tá a jọ sọ tí ń jò ní. ṣé bá a ṣe fi sí lọ́wọ́ àbí àwọn èèyàn yín wọ́n ti pawódà ṣe. <laughs> pawódà pawódà ṣe níwájú ta ni. oró òfófó ń ṣe oníyọ̀ jẹ́ dáadáa ọ̀rẹ́ mi fọkàn balẹ̀. ó wà bó ṣe wà ọ̀rọ̀ mọ̀ rẹ. Ah! Ige Ige ló Ige oníkẹyọ bàbà bàbà bàbà bàbà ah! Ige mọ́nù mi. ọwọ́ mi tẹnu ọmọ bí baba lè kú bí. ẹ wo ẹ mi ń bọ̀ ọmọ rẹ bá wa kí ọ ẹ kíra yín bó ṣe wù ọ́ sọmọ pé jọ́tọ́ bá kánilá èèyàn dìkú kú jó ni ó sì mọ̀ ọmọ ìṣeré nígbà àyà mi èyí ti ọ̀dọ̀ tèmi mo ti ṣe wo mi ọmọ rẹ nu bá ń mójútó bá ń di ọrẹ mi hmm. ah, kí la wà fúnra wa fún. dúkìá tiẹ̀ tèmi ni tí tèmi náà tiẹ̀ ni ọ̀rẹ́ wa ti kó ní ọ̀rẹ́ dábẹ̀yàn kọ ah, ah, ọ̀rẹ́ wa ti dọmọ ọ̀yá wo ìwọ má da bàbá rẹ lóhùn ó rí ìhín ilé ọ̀hún lé ni bọ́ ọ bá ti sunrun ọjọ́ mẹ́ta yàn yín ó sùn méjì lọ́dọ̀ mi bọ́ ọ bá sun méjì lọ́hùn ó sùn mẹ́ta yàn yín ni tó yí ọ kò sí wàhálà kan fọkàn rẹ balẹ̀. ẹ ṣeun bàbá àwọn bàbá mi náà ti ṣàlàyé fún mi dáadáa jọ tí wọn kọ́ mú mi wá dọ̀ yín wọ́n ṣàlàyé fún mi dáadáa. <laughs> mo ti rí nù. ọ̀rẹ́ mi ah. ṣe kínní ìtorí àtúntò dé ọ̀dọ̀ eh, bàbá sálẹ̀ eh, wọ́n ń ṣènáwó kan lónìí. ọ̀rí ah, nǹkan bẹ̀. Hmm. olúwo ń koko. èékánná ọwọ́ wo ń koko mọ́wọ́ bọ́wọ́ kú. olúwo ń koko. èékánná ẹsẹ̀ wo ń koko mẹ́sẹ̀ bẹ́sẹ̀ kú. èrí inú odó. tó ń gbó. èrí ara kòkò. tó ń ti kòkò ní dàpáàdì èmi ni kókó ìwọ ni mi mo sì ti di ọmọlẹ́bìrì gidi síbi tó ń lọ. <laughs> àyà mi kọjá nígbà mo sì ń gbọ́ olúwo nkoko olúwo nkoko mo rò pé a fẹ́ mulẹ̀ ni. <laughs> bàbá o. ọ̀dúndún abẹ́wé pékélé pékélé tẹ̀tẹ̀ gún abẹ́sẹ̀ gbórígi gbórígi. ẹ̀wẹ̀ tẹ́ adá. èmi ò jẹ́ o. àṣẹ igè. ẹ lẹ́ bàbá. lẹ́gbẹ̀gbọ́lé ńkọ́ a ti ń bọ̀. mo ní kí n kọ́ jásokò lọ́run tùmọ̀ kí n kọ́kọ́ dọ́dọ̀ yín náà ní. ẹjẹ mọ ẹjẹ bílẹ̀ bílẹ̀ ẹjẹ ẹjẹ mọ ṣe lọ ẹjẹ mọ ṣe lọ. òwúrọ̀ káàrí ráì jókòó jókòó. Ah, ah. igé ọmọọlá ọmọọlá abára kìkì ajé. bàbá ẹ tún dé o ah, ẹ kì mí lónìí kẹyọ mọ ọmọ ọlá abara kìkì ajílẹ̀ tún kèwé ebi eh? ọmọ bíi ti rí yun o. o lè yí ẹ o ọmọ ọlá ni ọ gbogbo ara rẹ kìkì ajé ni. lóòótọ́. ẹ àmọ́ kàn jẹ́ pé bí bàbá rẹ ọba papòdà àti jẹ́ èèyàn rẹ ó nira díẹ̀ o. kò yé mi bàbá. kò lè yí ọ àmọ́ ìmọ̀ràn tèmi ọba gbà ọ ìmọ̀ràn tèmi ọba gbà ọ ni pé kọ́ ọ má gbójú lógún torí wọ́n ní agbójúlógún fúrẹ́ fòṣìta kọ́ má gbójúlógún kó bọ́ sí òdì ìlú kọ́ lọ sí ìlú òdì kejì kọ́ lọ ṣiṣẹ́ ajé kọ́ wá wọnú ìlú ìwá kọ́ kọ́láwá kọ́ kọ́láwá kọ́ wọnú ìlú yìí tún lùtù fún <laughs> kódà bó jẹjẹ kọ́ gẹ̀ẹ́sìn wá. orí má gbójúlógún o. ibi tẹ́ ẹ sọ̀rọ̀ èdè ó ti yé mi kọjá bẹ́ẹ̀ èmi náà ń wò náà gbogbo ohun tí wọ́n ń gbélé mi lọ́rùn lẹ́nu jọ́ ó lágbára jẹ̀mí mi lọ ẹ̀mí ọmọ ọdún mélòó ni mí gbẹgbẹ bàbá rẹ ló ní bí bàbá rẹ gbogbo dúkìá gbogbo kò jẹ́ fi hàn mí ó lágbára díẹ̀ ìyẹn gbọ́dọ̀ fura sọ́ra rẹ̀ lóòótọ́ mo ṣàgbọ́tàn tìyàwó bàbá mi tó yẹ pé díẹ̀ báyìí ló kù kó rán bàbá mi sọ̀rùn torí ogún à ń bọ̀ torí èmi tí wọn ò lóye tí wọn ò léwé tí wọn ò légbògi. lórí èwo ti jẹ́ nìyege má jẹ́ kí bàbá rẹ̀ ó ṣe ẹ́ ní ọ̀kan náà mú bí kó máa rìn ọ lọ sọ́run àpàpàǹdodo. mo dákun ṣé mi ò jẹ ah. àdùkẹ́ eh tó tiẹ̀ mú ohun tí mo ti fẹ́ bọ́ ọ sọ báyìí ọ̀rẹ́ mi ọ̀rọ̀ ò nílé o ibi bá sì ti dé bá ní báyìí náà láti sọ sórí lórí ọ̀rọ̀ èké tó kọ́rọ̀ rẹ̀ tó kó láyà gẹ́gẹ́gẹ́ yìí náà ni mo ní bọ́ ọ sọ o òun sì rí ní orí tí ẹ rò yìí àjàdí tó sì rí tí ẹ rò yìí yóò kọ́ bí ara sí ìyọ̀rẹ́ mi sí òsè nǹkan. adúkẹ́ ìsáfẹ́ràn bó o ṣe mọ́ ń ṣe ah, ah. òhò ti fi nǹkan tù ọ lójú àbí ó pé o mọ mi kì í tèmi. họyin bẹ́ẹ̀ ni bí ò bá rí bẹ́ẹ̀ ò ní mọ̀ sọ tó ń sọ. irọ́ o ìgbọ́njú ojú orí ẹ̀ tó o àjáde ò bá mi sọ ohunkóhun àmọ́ èmi ni mi kọ̀ wó lọ́kàn mi pé kò ní dá káwọn èèyàn méjì mẹ́ta máa sọ lábúlé pé ìṣe ló fi rẹ̀ bí ọkùnrin. Ah, ah, àdùkẹ́ yín báwo lẹ́nu ló mọ̀ lè fẹnu rẹ̀ sọ báyìí ní ìsìsẹ́ nǹkan mi kó lè yí padà ọ̀rẹ́ mi. mo ń relé bó bá dọ̀tún là ń ké sí ọ hmm. gbọ́njú gbọ́jú lára rẹ la máa ń sọ fún ọ ìbẹ lára rẹ àánú rẹ ní sì ń ṣe mí àánú rẹ ní ń ṣe mí. àdúpẹ́ o tó tiẹ̀ bá wa ran òun dáadáa jẹ́ wá na àwọn ìkọ́ mi díẹ̀ ó ti ráyè gbẹ́ kó ráyè dówó kíákíá. ọkụ eh, ọkọ èlò gẹ́sí mo dúpẹ́ ẹ wò ó ó yé mi ó yé mi apú òde àná òde ayọ̀ láàmú lọ orí èmi náà mẹ̀yẹ tó yẹ kí n ṣe fún ọ ń gbà tí ní ìpadà dọ́dọ̀ nígbà mo wá délé máa ah, ìmọ̀ tọ́jú ọlọ́yọ̀ bó ṣe yẹ kí n tọ́jú rẹ àmọ́ síbẹ̀síbẹ̀ nǹkan àlejò rẹ mo bọ́ tọ́jú rẹ ni o ṣé ọ tẹ̀lé ń délé báyìí ní ìsìn kí lọ fún ọ wá gba nǹkan àlejò rẹ. bàdàmọ́sí èmi ni gbòòsè tí ó tó lóòrùn fàárọ̀ wa mi iṣẹ́ mi mo àtúnyẹ̀ láàyò bí bá ti lu yín inú mi ti dùn ọlá ayé náà mo ń jẹ. ọ̀yá dàálẹ̀ kí n gbúròó lù. Ah, inú ní lọ mi. Ah, ọlọ́yọ̀ ọlọ́yọ̀ ń wọ̀ dára ó ti débi ọrùn mi báyìí. Oh! Ah, ó ti débi òkè ọrùn olódùmọ̀rẹ́. Oh. pé kí ayé ẹni pẹ́ kí ọrùn o ọba lókè mọ́ jẹun pàdé ọ̀. ṣé èèyàn máa kúkú ṣeé ṣe ni. kò yẹ kó kú báyìí kò yẹ òun ló ní kí n lọ́gbà lágbàrú ọ̀nà lágbàrú ó gbowó inú kò rẹ ọkọ̀ ra dé ìgbẹ́. Ǹjẹ́ kò ní àní rírú ọba adáwọ̀ bí dúró ẹ̀kú ẹ̀kú àtẹ̀mọ́ra. Ẹ ǹlẹ́ bàbá wa hmm. ẹ̀kú àgbà hmm. àní rírú ẹ̀ mọ́ baálẹ̀ ni a ṣe ń pẹ̀lẹ́ irú ẹ̀ ò ní sọ̀kan wa mọ́. ẹ kú ọ̀rọ̀ yẹn ikú tó fi àgbàlagbà lẹ̀ tó mọ́ bẹ́ẹ̀ kẹ́ lọ irunku irunku òlu tó fẹ́ ní ẹlẹ̀ tó mọ̀ wọ́n tó fòsì kálẹ̀ tó mímì rẹ lọ. orí bàbá rẹ ojúlùdù ọkàn á ọ̀rọ̀ lè jù. èmi nígbà tó lọ yìí ẹni bọ́wọ̀ nínú ọkọ èmi nígbà tó lọ lọ wò mí yìí. ẹ ṣé o ah. ẹ ṣé o ẹ kú àgbọ̀dìde o ẹ̀yin abẹ́ ẹ̀ gbọ́ bí hmm, bàbá ẹ̀yin ni wọ́n bá sọ̀rọ̀ ṣe é gbọ́ ẹ bá wa mójútó ìgè dáadáa. Hmm, ẹkún pọ̀. tìyàwó bàbá rẹ̀ kékeré. ẹkún ń pọ̀ jù. ẹkún ń pọ̀. ẹgbẹ́ ìyẹn sunkún látòní dọ̀la. ẹni ó sùn ò lè dé. bẹ́ẹ̀ ni ẹ wá wò ó kí wọ́n mọ́ràrò kan torí gbogbo tí bàbá wọn fi ilé àwọn náà ni wọ́n mójútó hmm. kò sì ní bàjẹ́ o baálẹ̀ ni a ṣe yín pẹ̀lẹ́ o ẹ kú àtẹ̀mọ́ra o elédùn ọwọ́ pẹ̀lú yín ojú òní tì yín àátùn dọ́dọ̀ yín ṣe ti gbọ́ yọ̀dà ayan yọ̀dà fún ọ irú ẹ̀ mọ́ o lédè o ẹ ṣe o wọ́n gbà o ẹ ṣe o dá ṣe o lọ́dọ̀wọ́ yìí o yìí jẹ́ ti bàbá tọmọ kọ́ mọ́ làálàá o n bá ti wọ káàsì kan gbàbẹ̀rẹ̀ ilé wa ẹ mọ̀ fẹ́ kó ṣe ra yín lé sí o. àkókò ṣe kó àsìkò. máa wo kòtó. ẹ ṣeun bàbá. ẹ rọra o ẹ rọra o. máa wo kòtó. ẹ kú àgbà. náà ká lọ. Mm. ó rí ṣé o rí láti ibi tá a ti ń bọ̀ lọ́hùn mm. láti ibi tá a ti ń bọ̀ lọ́hùn tẹ́ ẹ débi kùkùté yìí tó wá fi lọ síbi ti bàbá aláùsá tẹ́ ẹ dá àlà bàbá aláùsá lọ́hùn ara ń dé àbúrò bàbá rẹ lónìí o rí látẹnu àlá àti bàbá aláwùsá tẹ ẹ dé abúlé lọ́hùn tí bàbá rẹ ni. igè igè igè hmm? kí ló dé. mo ti ro àwọn nǹkan kan lọ bàbá àṣé lóòótọ́ tí kò bá ń súnmọ́ àmì ara mọ́ sọ ni gbogbo ń tẹ́ ń fi hàn mí lónìí pátá ni bàbá mi ti fi hàn mí kó tó di pọ́ lọ́jọ́ dé bẹ́ẹ̀ ni sì ń tẹ̀ mọ́ mi létí kí n má jẹ́ wọ́n jẹ mí máyé kí n má jẹ́ wọ́n jẹ mí máyé. tó bá jẹ́ pọ̀ rẹ̀ tí ó jẹ mí máyé ni kí n mo fẹ́ ṣe. bàbá ẹ ṣeun. ǹdè ǹdè ǹdè a gbọ́dọ̀ ṣe irú ẹ bàbá rẹ̀ ṣèyàn bẹ́ẹ̀ wọ́n sì ládìí èyí kó ká dé yẹn nù <laughs> tí wọ́n ti bá bí ni yóò bí mi hmm. ọ̀ n gbọ́dọ̀ ṣe irú ẹ ìgé o ṣé bàbá rẹ tiẹ̀ rántí sọmọ pé. àbáṣinú inú bá ṣòwò àbáṣí inú ò ṣe gbá inú ò ṣàwò onígun lọ́wọ́ ká àjẹun lọ́mọ ẹ̀fọ́lá. Adùnlá kékú ṣe pé wọn ò rọ́kùnrin tó wù mí nílé ó kàn jẹ́ pé wà tí gbogbo wọn máa ń wù ní mọ́ bí mi nù tí mi bá wùwà báyìí á dàbí pé kò gé orí ẹ̀ dànù. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi igi yìí ò da ẹ̀yọ́ ná tọ̀hún ò da ẹ̀yọ́ ná èwo ni ó ṣe bẹ̀ jiná o. gbogbo ẹ̀. o tiẹ̀ ti máa da mo ti rí ètí ó ṣe bẹ̀ mi jiná báyìí. ọlọ́run ṣeun náà. wo ige ni. ige wo. ige inú ìlú wa náà ni. Ah, lágbo lè bo ni. ṣé gèpè méjì ni ige rẹ̀ ìkan náà ni mò ń sọ wọlé ẹ̀ ń ṣàwàdà ni kò jẹ́jẹ́ gètè mi. ṣé bí gbogbo yín náà lẹ́ni kí n lọ mọ́kọ wa mo sì rí èyí tó wù mí ẹsẹ̀ ń bẹ́nu kó yọ̀ǹda ẹ̀ fún mi ni. mo ṣẹ̀ṣẹ̀ máa gbàyà ni àgbàyà ni láì ṣe pé ẹ̀yìn láàka ẹ̀ kí mi wá fi gètè mi lẹ̀ fún yín. ọ̀dọ́là hmm. èmi àgbàyà àbí ó bàjẹ́. kí ló fa gbogbo àrífín èèyàn kí ló dé kó o fún mi ní ìkọ́sádọ́gun tó wá èmi bàjẹ́ lẹ́nu ẹ. tó rira tó rira. bàbá mi. kí ló ṣèwọ pẹ̀lú rẹ̀ ó ṣe mi mo bá wí. wọ́n pa ni irú irú irú àdìfín wo lórí ṣé báwọn wọn ṣe ń lù wọ́n tiẹ̀. mo yẹ kí n nọjú bẹ́ẹ̀ lọ ṣé mo jẹ̀bi ẹgbẹ́ rẹ̀ ní òfin mọ rí mi fi. ẹ wọ ẹ mo dà wọn. tó bá fẹ́ lọ́wọ́ kan ti bá gbé e lẹ́nu. ṣé bẹ́ẹ̀ náà ṣe ń bá ọ wí. nínà ni ó nà bó bá ti rí ọfín kọ ọ̀nà nẹ bó bá ti mú ẹnu fẹ́lẹ́fẹ́lẹ́ ju bó ti yẹ lọ gbalẹ. ẹ yọgi kẹ kúkú lù pa. ewo la lù pa. kọkọ kọkọ mọ lù. ẹ mo dà wọn. tó bá kan ti máa gbọ́ lẹ́nu ẹ̀. Ah. Hmm. ọyọ ìwọ kó níwájú rẹ kó lọ́dọ̀ rẹ kó lọ́dọ̀ rẹ. gbogbo yẹn wò tí wọn fojú ẹ rí. ẹ tó lójú tó fi wò. lójú mi náà hmm. ah. ọ̀rọ̀ yín yé mi ẹ jẹ́ wọn bọ́mọ wí bọ́mọ bá ṣe wọn bá wí náà ni ṣé bẹ̀rẹ̀ ní í ṣe ni tí o fi wá mọ rí fín hmm. yóò mọ tẹjú rẹ̀ yóò mọ tẹjú rẹ̀ balabala àmọ́ ìwọ náà bínú mọ́ ń o bínú mọ́ ń èwo ni kí n bínú mọ́ ń èso yẹ kó mọ rí mi fín nígbà tí mo ní nǹkan wù mí kó yọ̀ǹda ẹ̀ fún mi sáàrì fín ni wàá kàn. bí ọba jùlẹ̀ fún ọwọ́ náà fílẹ̀. ó wù mí ni ó wù mí ìsílẹ̀ fílẹ̀ fún un tó bá sì gbàlájọ fún un dandan mo gbọ́dọ̀ gbà á ni. inú kan kò lè dá ń gbà náà o bẹ́ẹ̀ bá já wọlé sẹ́sà lè sìn akẹ́pá lẹ́sẹ̀ dàbí ẹ̀. mo fara mọ́ yùn èmi náà mo gbàbẹ̀ lọ ibi tí mò ń lọ. gbójúbọ́ làbí kí náà fi ń korúkọ tí. Adùnọlá. Ah, tó máa ṣe ní gbogbo ọkọ orí òkan nípa ìmọ̀ràn gbẹ́ wà ní. <laughs> gbójúbọ́lá ilé ẹ̀ wò ó. ọba jẹlé yín rún. ọ̀nà rẹ̀ gbójúbọ́lá. ọba lè ọ ọ̀nà. ẹjọ́ akẹ́bi ẹ̀dẹ́ òun. baálẹ̀ mo mọ̀ tá à ń jẹ́ lu yìí ọba aládé ní ìsìn ìjẹ́lérun ṣé o gbọ́ nǹkan tó sọ. Ah, ah, ah. adùn. yóò ní òtún sọ́kì ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ orí èso fún bàbá mi orí kan sí fojú rẹ̀ rí orí. olójú kòkòrò yọ ní ìkànnì ọ̀sìn ní pẹ̀lú bọ́ọ̀tù sọ̀rọ̀ yín gangan la bá ó lè ní ìkọ́tà ẹ̀ṣẹ̀ ò já olójú kò mọ̀ lọ. ẹ̀gbọ́n mi. sí ọ fàyè rẹ lóde. Ige. Ige. Ige. Kí ló dé? Ige. Ige. Kí ló dé? Adùnọlá lọ́gbà létí òun. Adùnọlá torí pé orí gbẹ́jú rárá ọ̀dọ̀ mi. Ọmọ balẹ̀. Tí o sì nǹkan kan. Ọmọ balẹ̀. Ìgbónára nu ìyàfẹ́ sì lèyí tó fi jẹ òun. Ìyàfẹ́ nu wo má bínú o. Orí ó fẹ́ ka lójú rẹ̀. Ìgbà tí ọbẹ̀ délé yóò ti ká lójú rẹ o fẹ́ẹ̀ ṣe tẹ́tẹ́ mú èèyàn wá bẹ̀ ọ́ má bínú o èlé gbà o bá mi obìnrin létí ń di. ọ ṣe kí ni wo má dandan kú dánwò má dandan kú dánwò ọmọ baálẹ̀ ni ìyá afẹ́ o o ó ṣe tẹ́tẹ́ wàá bẹ̀ ọ́ nísìn o tó yẹ ọ ọ fẹ́ẹ̀ mú èèyàn wá tí wọ́n wàá bẹ̀ ọ́ ó fẹ́ẹ̀ ṣe lójú ń ige. nǹkan máa ń o. bàbá bí mo ṣe kì báyìí ní gbogbo ara mi ṣe gírì yàmùyà. mi bẹ́ jà àrọ́ mo ní òjijì mú un oh. òjijì lèyí tó mú un jẹ́ orí ẹja òjijì un iṣẹ́ tá a fi ń ṣe ó yàtọ̀ sí ìta ṣe oh. ah. àlùwò là ń òjijì ṣe hmm. tá a bá mú ewé iná tá a mú àtòká bàbà hmm. tá a bá pa gbogbo ẹ̀ papọ̀ tá a kó sẹ́nu ẹja òjijì tó bá lu ọjọ́ méje <laughs> ó ti dòṣà. orí ìwọ gan tó lò ó gbọ́dọ̀ fòríra wọ́ kó tó di pé ó fi bọ́wọ́ kódà gan béèyàn bá lẹ́sẹ̀ mẹ́sàn-án tá a bá parí iṣẹ́ rẹ̀ tá a bá gba báyìí lẹ̀ ni. àkíkà ọ ọ rárá ó lè wá. oúnjẹ balẹ̀ ǹlẹ́ o ṣé ká sọ̀rọ̀. bàbá alágbèbá baálé ló ní kẹ́ fojú kà wọ́n. ọ̀dà kò burú sọ fún wọn pé àìbó ń ṣẹ́rìn èmi náà ń bọ̀ mọ́ kàn wọ́n la tán sọ fún wọn. sí ọ̀wá sí baba. kí ló tún fẹ́ jí ó jẹ jẹ kọjá pé wọ́n ti ti gbé nǹkan láàfin nu. kàṣà <laughs> wọ́n ti gbé nǹkan nù. Ah! tó rira tó rira àní kí ni àbúrò rẹ fi ṣe ọ kó o tó pa á. ọ̀dáhùn eh, <laughs> àánú rẹ ṣe mí wo afẹ́fẹ́ ti fẹ́ àti rídìí adìyẹ gbogbo òlú ti mọ tẹ́ ẹ̀ sì ti lè jó ọkọ tí wo àti àbúrò rẹ ń jà sí ayé ti gbọ́ kọ̀tán ìyá rẹ ọjẹ́ túbọ̀ tẹ́ nínú wọmi bí ajé ọ̀rọ̀ yìí bá ṣí mọ́ lórí ńlẹ̀ yìí gbogbo òlú yìí ní tí wọ́n fojú rẹ rí ọjẹ́ wí fún tó rera bó ti ṣe gbólóhùn kan ìwọ náà sọ. kí ni mo fẹ́ sọ sí nǹkan tó wà nílẹ̀. tó rera. ẹ má bínú. wàá gbọ́ pé mò ń pín ọ ni tó rẹra tó rẹra tó rẹra bó bá jẹ́ mi mo bí ọ padà wà nìyí àfi bó bá ti ní ìyá mi ìbò mi nìkan. kí lẹ̀ pè sí o. àfi kọ́ lóun ọba ọmọ mọ̀ sí ọlọ́mọ ọ̀sán tí kó pópó bá yà rẹ̀ ń bàbá rẹ̀ wá ń bá ọ sọ̀rọ̀ tó wá bínú kó òun wájú rẹ̀ ṣé nǹkan tó jẹ mọ́ tèmi náà béèrè lọ́wọ́ mi ṣé mo lè pààyàn ni. ẹ bí wọn náà sì ṣàlàyé bọ́rọ̀ bá ṣe rí ni nígbà wọn bí ọ léèrè ọ̀rọ̀ ọ sì ṣàlàyé nígbà wá ká gidi bolẹ̀ ní ìsìn nǹkan. ìyá mi yẹn tẹ dúró náà àlàyé kí mo fẹ́ ṣe gan fún bàbá mi ó dáa gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ ẹ bí mi tẹ́ ẹ wò mí dàgbà tẹ́ ẹ dẹ̀jẹ̀ sí mi lójú ìjẹ́ nígbàgbọ́ nínú mi pé n ò lè pààyàn àbí mo lè ṣe. Hmm, ah, eh, eh. ìyá tó rira ẹ̀yin náà ní gbàgbọ́ nínú mi. wo ikú kan náà ló ṣàpọ̀ ọmọdé yìí ikú tó sì pàbúrò rẹ̀ yìí ó mú fura lọ́wọ́ àbí ńgbà eégún àtirọ́ wọlé téèyàn àtirọ́ jáde ṣé ṣé ọ̀wọ́ amúfura dání. ó túmọ̀ sí pé mi ni mo ṣe àbí ó ti dà. wani wani ń bọ̀ wá ń lọ ní ìsìn tó rẹra. lẹ́yìn ẹ sọ wífọ pọ òun bínú ni. wọn bínú nù ẹ mm. máa ṣe àkíyèsí ọmọ yìí o ọjọ́ kìíní àná tó bínú ojú ọjọ́ méje rọ̀ ni ọjọ́ mi tó bínú sí ìyá ilé ìyá owó dànù ni tínú bá ń bi ẹ máa bu epo fún kó máa mú. ṣé o níbi ọ̀rẹ́. mo ń pàkíyèsí. mo bá tiẹ̀ lọ. mo ní ọmọ bá tiẹ̀ lọ gbogbogbò wájú mi lọ́lọ́lọ́lọ́ jèrè. ẹ ti á bínú. kí ló wá ṣe báyìí lórí mi ọmọ yóò mọ̀ kó bá mi. ifá tí mo dá òtúrú kan ló yọrí yẹrí abìdí yẹrí yẹrí abìdí ya ọkàn sẹ́ẹ̀ lọ́rùú ẹ̀ tù bẹ́ẹ̀. kò tó àríkọ̀ àríkọ̀ tán sá àríhun tí ń ṣe ni à ń béèrè wo àwo àríkọ̀kọ̀ bá rí ẹni tó pa ń lọ́mọ ni mo ní kọ́ wá jáde àríkọ̀kọ̀ yìí ẹ ta ni ẹni pa mí lọ́mọ ni kọ́. akọgun ọmọ adíjọ ogun ẹ wo ẹ wo ọyá gbẹlẹgbẹlẹ bá tán náà rí ẹ wo. igi àdùbí lọ́pọ̀ àwọn baálẹ̀ kí ni kì í gbé mo ṣe. bàbá ẹ má ṣàròyé jìnnà ah. ẹ jẹ́ kó o ní fòkó ẹyẹ ọmọ bá àmù. ọkọ ah, mu aláàmù kọ ọmú ni o àmù ìgè ọmú ìgè ni o àmù. báńkì sí. ọ̀jẹ̀ wo ti jẹ́ báyìí o kàyéfì ọ̀rẹ́ mi gbogbo ohun tí mo bá bọ̀ ọ sọ ó sì ṣe ń ṣe ní ìsinmi ara rẹ̀ nù o gbogbo ohun tí mo wí gẹ́lẹ́ ló ṣe ń ṣe báyìí sórí bó ti tún jẹ wá lónìí báyìí tọ́dọ̀la tọ́tún ṣèwà fún ara rẹ̀ níwà jẹ tọ̀tún wa. Eh, ọ̀rẹ́ mi kí ló ń wí ah, kí làwà fúnra wa fún ah. ọkùnrin kún bóun pọ̀. Ah, mo ṣeun ìdùnnú oh. nípa náà fẹ́ wà. ẹ máa kú ẹ eh, àdúgbò ẹfọ lóhùn. pẹ̀lẹ́ ìjẹ ọsìn kọjú bí. mo ń gbọ́. Ah, ah. oúnjẹ rẹ mo bọ gbé wá yìí mo kí bí ó ti máa pa ọ. <laughs> ṣé mo ránṣẹ́ sí ọ́n léyìn pé ebi ń pa mí àmọ́ ní ọba ń gbóúnjẹ wa. Ah, ege èyí tó wí ìwé kùdìẹ̀ káàtó àbà ó sáré tó gbé mi lẹ́yìn wà bọ́ nílé ni ó sì fọwọ́ wọn ó sì fi wù mí o sì jẹ́ ṣe báyà rẹ ló bọ gbóúnjẹ wa fífẹ́ jẹ́ ẹ̀ dákun mọ́ bínú. ẹ lélẹ́ o. ya wuyọ́ kọjá jẹun ibi ibu lọ gbóúnjẹ ọ̀hún wá. ẹ wulẹ̀ mọ́ o kí mi ò sì kẹta ń ju mọ̀ràn yóò gba bèrè. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọba gbọ́ba gbé ẹnu kẹ́rẹ́ wọ́n fọ́n gilẹ̀ ẹnu ọ̀ya ẹ̀ wọlé wa ẹ bá mi ẹ bá mi ẹ bá mi. ẹ dákun o ẹ wá ẹ mú sùúrù kí ló dé. ẹ dákun ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ndé ndé wọ́n fọ yín gidi lọ́ní kí ló dé. bàbá kun bàbá ẹ dákun bàbá. ẹjẹ ẹdùn náà ẹdùn náà kí mo ṣe. èmi là ń jẹ. ẹran ni bọ́ọ̀dì mú kúkúkú. Ah, ọgbẹ́ o. Ah. kí ni oúnjẹ lásán kọ́ lóúnjẹ tí mo gbé wá ń gbà dandan. níwọ̀nba ìgbà tó o ti sọ pé ìfẹ́ rẹ ò gbilẹ̀ lọ́kàn rẹ̀ ìwọ sì ni ọlọ́run tún ńlá parò kú sí ohun tí mo wá fún ọ yìí ó dìgbà tí oòrùn tí ò bá rí òrí yọ mọ́ náà sì ṣe dandan mọ́wọ́mọ́ ìnìfẹ́ rẹ kò ní gbilẹ̀ lọ́kàn rẹ̀ ah. èmi sọ bẹ́ẹ̀ fún ọ ẹ ṣeun bàbá. mo tú ilé ìdára mi o ẹni tó yẹ kí ọmọ sá fún mi ọ mo ti nǹkan tó kú báyìí mo kàn gbogbo ilé tó ń ṣe ìkọ́ ní òpè wa ní àtìkè mọ́bi tó máa rákùnrin yìí lọ já lọ já lọ mo tú. yọ̀rọ̀ o ah, èmi ni o. ìwọ ta ni. èmi ni o èmi ni. àbájọ gbọ́dọ̀. ẹ ò mọ. ṣé o sì. kò sí. láàjì. ìyá gbọ́njúbọ́lá rí àkùn gbọ́njúbọ́lá mo fẹ́ rí. àbí mo gbọ́njúbọ́lá ti lọ ṣe bàbá. ọ̀rọ̀ o ẹ bá ń pè é ẹ bá ń pè mo gbọ́njúbọ́lá gbọ́njúbọ́lá olórùn ìyá. ó ìyá ojúmọ́ lólùfẹ́ mi jíǹkì tí mo jí afẹ́fẹ́ ìfẹ́ rẹ̀ fẹ́ sí mi rẹ̀ ọkàn mi ṣàfẹ́rí rẹ̀ agbè mi ṣe tó ṣe dàrú àrò olùkọ́ mi ṣe tó ṣe dàrú òsùn mo ah, bójúmọ́ lólùfẹ́ mi lólùfẹ́ mi gbójú ìfẹ́ mi gbọ́rùn ìfẹ́ mi gbẹ́rùn ìfẹ́ mi gbọ́gìnìtì ẹkùn ìfún mi sílẹ̀ ìfẹ́ rẹ dàbí gbòǹgbò ìfẹ́ rẹ ó dàbí gbòǹgbò tó takò sórí ẹ̀mí mi bí pani fatu ó sì ti kẹ́mi mi ọbọ̀. ìyá mi ẹ̀wọ̀ mi hàn ní. ìfún mi sílẹ̀ wo mo ń wọ ẹran. síbẹ̀ ni mo fapin yín gbọ́jẹ ẹran nu. ọlọ́wà ń dẹ̀ láàmú báyìí. mo bójú bọ́lá olólùfẹ́ mi ó níjọba rí ibi níbi wọlé kí á rí ilé ah, ah. ọrùn sùn làpá rò kú sí ilé mi ló kù sí àjọyọ̀. dúró kí ni ìyá fi sílẹ̀ ìyá mi ìyá jọ lọ. ìyá mi ìyàwó ni ẹ bá kọ fún un. ó ní ìròyìn burú jà lọ. ọmọ ìwé má ṣe mí báyìí ẹ má ṣe mí báyìí ìyá abẹ́rẹ́ lẹ́yìn àfikún ni a pẹ́ mọ̀dẹ́bí wọ́n kù sí ọ sọ àti ń bẹ̀ òtún ní tambolo o mi lè gbé èèyàn o. mo bójú bọ́lá olólùfẹ́ mi. ẹ gbà mí o àdùkẹ́ gbà mí o ó gbà mí yé ìwọ nífẹ̀ẹ́ mi. mo bójú bọ́lá. báwo dákun ọ̀rẹ́ mi. báyìí mo ti lè rẹ́rìn-ín o níbo àwọn tọkọtaya wọn wá gbà lọ báyìí gbójú gbójú abọ́kọ̀lẹ́ ti ń bú ọmọ lẹ̀ ń kankan mọ́ òun o jẹ́ ìfàwàdà lẹ́nu báyìí. sì wò wí pé àǹfààní wà ní bàbá àjọkọ̀dọ̀ jẹ́ fún wa ni bíi ti bò tó mọ̀ pé inú túbú tí wọ́n gbé èdè sí bàbá àwọn alákòóso bẹ̀. ìwọ òṣèlú àbẹ̀rẹ̀ sí ní nǹkan pé wọ́n fẹ́ títí tí nǹkan táwọn fi tẹ̀ wá lọ́wọ́ tí ó fi bẹ́ẹ̀ yọ̀gẹ̀ kú nínú túbú tó wà. sí ò mm. ṣeé ṣe báyìí. yóò ṣeé ṣe yìí. àmọ́ o. tá a bá sì lè fara mọ́ gbogbo bí ìtìmọ̀ fọ́ bọ̀ láàbọ̀ láàkiri ìlú ni o nǹkan táwọn ń tẹ̀ wá lọ́wọ́ ó ní sùúrù náà ni fi ilé fún mi aláàtìsí mi báyìí ní màá ti sára rẹ. o ṣe gbọ́dọ̀ má má ti sára rẹ ah. torí ètò bọ. kí ìṣe ọ̀rọ̀ rẹ kí ìṣe kí òun fún mi sì ti lé ti jẹ́ gbogbo àdúgbò ti mọ̀. ẹ ǹgbà ń wá ni má kò wá ní ikú ah, kò sígbà tí gbogbo àdúgbò ní mọ̀ nǹkan tó ṣe ti lé fi jó ibẹ̀ ń lọ sí wa fọ́ọ̀nù jẹ́ ká mọ̀ tètè lọ kí bàbá àdúgbò rẹ̀ tó bá wá ń bí mọ́ dìde. sọ o yẹ jẹ́ lọ ó jẹ́ lọ ó yẹ jẹ́ lọ. ọmọbìnrin dákun mọ́tò lórí ìròyìn yìí olórí burúkú tí mo fẹ́ sí i. mo débi tí wọ́n mọ̀ pé o oh, gbọ́jú ah, ìfẹ́ o ìfẹ́ ìfẹ́. Ìrẹ̀dí ìsagbẹ́ pilọ̀. Adeleke. ẹ̀gbọ́n mi gè. ẹ mọ̀ nílẹ̀. Ah, ẹkújọ́ mẹ́ta. ó ní. ẹyin Àlàmú ńkọ́. wọ́n bẹ́ ilé tuntun. ilé tuntun. táǹkọ. ẹ̀gbọ́n mi náà ni. Àlàmú. wọ́n ah. wo náà pé ló bu sọ ara yìí pé ta ní ṣèyàwó. sẹ́yìn lásìkò tá a wà tí n bá rìn ìdọ̀tí tẹ́gbẹ́ mi bá gbà mú. Ah. <laughs> kò burú jálọ jálọ jálọ nsọ́nbẹ̀ nsọ́nbẹ̀ ńlẹ̀ ńlẹ̀ alamu mo gbìyànjú àyè. àlámú o àlámú oh. ṣe mí lóore àní ò ṣe mí lóore ara mi ò sì mọ̀ọ́re ọmọ kú lodò a ò sì ẹ̀yọ ọmọ ajá bàbá màmá járúgbó ọmọ arúkú

bó lọ jẹ. òjòkó òjòkó. ẹyìn lékè ọlọ́wọ́ wọnúlé ọlọ́run bá ń gbẹ́mi wá fáwọn àlejò ah ah. ah ah ige sáyà mi ni hmm. ah ọ̀rọ̀ pọ̀ mbẹ́ ọ̀rọ̀ pọ̀ mbẹ́. wo ah ẹ ige. alamu njó o sì jó o ah, njó mo a hmm. ẹ o mọ̀ pé ń bi ká dijú báyìí ká lajú. Hmm ó ní ìgẹ́ ọlọ́run àti ìkẹ́ rẹ̀. Hmm. Hmm. Hmm. a jẹ́ pé làálàá kan ò sí. ìbùkún ọlọ́run ní múyàn là. Ah, ah. babọkọ rẹ babọkọ rẹ babọkọ rẹ ẹni tata lọkọ rẹ tọ́ntọ́ntọ́ntọ́ ní babọkọ. ìgè ìgè ah, ó ti pọn ọmọ jù ọ̀rọ̀ tá a ti sọ tá a ti pàtì bébí wọ́n nígbà àpọ́njú làmọ́ orí òdodo ni. Ah, obìnrin tó dúró tì ọ́ nírú gbogbo àsìkò yìí tó tún tẹ̀lé ọ déyà yín obìnrin tó o lé tó o ní o mọ̀ lọ tó lóun ò lè fi ọ́ lẹ̀ nírú àkókò òpọ́njú yìí ah, kí ló tún fi ó ṣe. ọ wá ṣe pẹ̀lẹ́ o kọ́ mọ́ bá wa fàlẹ̀ ṣáya kó o sì mọ́ bá a fàyà ṣàlẹ̀ ikú ò ní wo lédè yín o ẹlẹ́dàá kó wáyọ ẹ sàmì àṣẹ ẹlẹ́dàá kó wáyọ. ìwọ ìyá yìí. ẹlẹ́dàá kó wáyọ ẹ sàmì àṣẹ ẹlẹ́dàá kó wáyọ. ọmọ tí wọ́n bá fún ọ ní nǹkan ò sí ilé. ọ̀pọ̀ ò lédè yín o ẹlẹ́dàá kó ah. wáyọ ẹ sàmì àṣẹ ẹlẹ́dàá kó wáyọ ẹ sì lédè yín o ẹlẹ́dàá kó wáyọ ẹ̀sà mi àṣẹ ẹlẹ́gbà kó wáyọ ẹ̀wọ́ òní re lédè yín o ẹlẹ́gbà kó wáyọ ẹ̀sà mi àṣẹ ẹlẹ́gbà kó wáyọ orí òní re lédè yín o ẹlẹ́dà kó wáyọ ẹ̀sà mi àṣẹ ẹlẹ́gbà kó wáyọ ọ̀pọ̀ òní re lédè yín o ẹlẹ́dà kó wáyọ ẹ̀sà mi àṣẹ ẹlẹ́dà ẹsẹ̀ oníire elédè yín o ẹlẹ́dà kó wáyọ ah, ẹsẹ̀ mi àṣẹ ẹlẹ́dà kó wáyọ ojú oníire elédè yín o ẹlẹ́dà kó wáyọ ah, ẹsẹ̀ mi àṣẹ. àtẹnumọ́ rẹ̀ náà mo ti gbọ́ àtẹnumọ́ ìlú. ajá wọn forí kó mi nù. ẹ wá wá olórí ẹ̀sọ́ yé ń bọ́ sọ̀rọ̀ gidi sórí n tí ó ṣẹlẹ̀ yìí kò sẹ́ni tó tẹ́ lọ́rùn ní gbogbo wa àmọ́ wọ́n ti baálẹ̀ fẹ́ fi mú ọ̀rọ̀ yìí ti fẹ́ le jù wọ́n ti ń le jù ẹ jẹ́ a ṣe pẹ̀lẹ́ ìgbà náà la tó lè rí àwọn èèyàn yìí. ọmọ bá ṣe jù mí pọ̀ èmi náà mọ̀ bá ṣe jù mí pọ̀. àmọ́ akọgun tí ọmọ kí wọ́n ránṣẹ́ mo rí ọ́nlẹ̀ tẹ́lẹ̀ kí n tó ké sí olórí ẹ̀ṣọ́ wòmí olórí ẹ̀ṣọ́ tí ọjọ́ méje bá pé tí n ò fojú kan jọ̀gọ̀dọ̀ àti ìgè sójú rẹ kan ṣe lọ́nà ọ̀ wá ojú kejì tì. kò burú. ẹ̀yin ìwọ akọgun wọn mọ fásitì mi pọ̀ bí ọjọ́ méje bá pé mo ṣe rí sọ fún ọhún tí n ò fojú kan jọ̀gọ̀dọ̀ tí n ò rí ìgè okùn àgbò dorí ìbò. ẹ wá lápò torí Ọlọ́run ọ̀rọ̀ yìí ti fẹ́ lọ́wọ́ mi nù. bá mi kó gbogbo àwọn ọmọ ogun bóde gbogbo ẹnu bóde tó wọ̀lú ìpátá ẹ fi wọ́n sọ̀dọ̀ síbẹ̀ ẹ bá ń wá àwọn ọmọ nǹkan. ẹ fẹ́ ṣiṣẹ́ ọ̀hún nù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin lẹ tún sọ pé ìfọwọ́ ẹ̀kọ́ àmọ́ bá ẹ̀yin lẹ tún ń pẹ̀tù sí ajá wọn lórí pé kó má bàa fòlù gbóró ṣe ayẹyẹ. ẹ bá ń ṣe bí iṣẹ́. ẹ̀mí ò ní dúró àbọ̀rẹ́ rẹ o kí ló mú bọ̀ ọbẹ̀. ẹ̀yin alamu. Hmm, mo ń dọ́lù. oyè wo lọ ajẹ́ tó wà sórí wà sọ́run báyìí. Ah, Ige ìbéèrè ló béèrè àmọ́ bọ́lọ̀ bàbá gbé dídára rẹ̀ dé tọ́lá rẹ̀ bẹ̀rẹ̀ sí ní hàn lára ẹ̀dá gbogbo àwọn tí ń rí ọ tí ń yín mú wọn ò fẹ́ mọ dọ̀rẹ́ rẹ ni bẹ́ẹ̀ àwọn tó yẹ pé tó o bá sọ̀rọ̀ wọn ò mọ̀ ṣe sí ọ̀sọ̀rọ̀ rẹ wọn ò mọ̀ fi ọjọ́ yìí hmm. bó ti wá ń wò mí mo ti joyè ọ̀dọ́ọ̀lù hmm. mo ti jẹ́ tómi dán bẹ́ẹ̀ àwọn àgbààgbà gan ọ̀gbẹ́yìn ah. àwọn baálé baálé ìlú wọ́n tún fẹ́ fi mi joyè ah, ah. torí kí ni wọ́n rówó lọ́ọ̀ mi yẹn o gbọ́ táwọn àgbààgbà ní òsì ní jẹ́ta ní mọ̀ọ́rí owó ní jẹ́ mọ́ bọ́ tán hmm. bàbá yìí sì sọ bẹ́ẹ̀ o <clears throat> alamuwo mi hmm, èmi náà fẹ́ rí jàjẹ́ gbogbo ọ̀nà tẹ́ ẹ gbà tẹ́ ẹ fi dọlọ́lá tẹ́ ẹ dọlọ́lá tẹ́ ẹ dolówó gbogbo ọ̀nà tẹ́ ẹ tọ̀ èmi náà fara mi jẹ. <laughs> Ige hmm? o fira rẹ jìn. mo fira mi jìn. fira rẹ jìn. bẹ́ẹ̀ ni bàbá mo fira mi jì. tó bá wá rí bẹ́ẹ̀ ó ti dá lájé ọ̀dọ́ lọ́la ọ̀dẹ lẹ́ni òòrè yìí tí ń wá ṣe fún wọ ń bọ̀. má ṣe tókè ní o ó díjú ó mú kan nìyẹn náà méjèèjì. ọ̀rọ̀ rẹ ti dayọ̀ èyí tí ń ṣe fún un yọ yàtọ̀ sí tọ̀dọ̀ tiẹ̀ orí kádàrá táyé ọ yàtọ̀ sí ti kẹ́hìndé àyẹ̀mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ láyè. Hmm ìwọ rẹ̀ gbẹ̀jà ńlá orí tí ń ṣe fóun yóò wọ́wọ́ rẹ̀ wúwo ju tiẹ̀ lọ kódà wọ́n fẹ́ẹ̀ tán máa gbàlù lọ́wọ́ rẹ̀ àbínú rẹ̀ o. tí bá bínú rẹ̀ ní mú wá. ọwọ́ àwa òdìdí ẹni náà. odidi ẹni tí ó wà nìyí sọ ọmọ pẹ̀lú mi wà oṣù mẹ́ta ó lè má fọwọ́ kan owó òṣùpá méje ó lè má fojú kan owó débi pé yóò fọwọ́ kan àmọ́ ojúmọ́ ò ní mọ́ kálágbé ọ má tọrọ kọ́wọ́ alágbé ọ má bá wò ojúmọ́ ò sì ní mọ́ káwọn èèyàn má tọrọ àná alágbé lọ́ọ́ wá wá títọ́mọdé tàgbà ń ta lọ́rẹ ń fọwọ́ ba owó nígbàkúùgbà. nígbà bá ti gbogbo ètò wa tán ayọ̀ǹda rẹ̀ kọ́ máa lọ ní ànípa o àmọ́ gbogbo àti kí gbogbo owó tó yẹ kọ́ gbà àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ rẹ̀ àtèyí tó ti gbà sẹ́yìn ìlọ́po rẹ̀ wọ́n máa bówó náà gbá náà <laughs> ó ṣe àbò ṣe <laughs> ṣe bàbá wọ́n fi ẹ̀kú ṣe bẹ́ẹ̀ni náà ń bẹ́ ó lówó àbò lówó wọ́n fi ẹ̀kú níní ó bẹ́ẹ̀ni náà ń bẹ́ ọ̀nà àbò níná ìwọ́n fi ẹ̀kú níná ọ̀kárí ìbámu kínní mi bẹ́ẹ̀ ti wá ṣètò bẹ́ẹ̀ gbalagbé ọ̀hún wa bẹ́ẹ̀ bá ti gbé wa iṣẹ́ ti ṣe nìyẹn. táwọn wa. ẹ wà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọ ìkáàbọ̀ o ìkáàbọ̀ o. ewọ tánìmọ eléwọ lóyìnbọn tánu awálé olórí ibu ni a ni. babalóye ọ àmọ̀pẹ́yìn ni. ẹ mọ̀ bínú bàbá Ah, ẹ má bínú bàbá. aya wèrè rí ni. ẹ má bínú bàbá. àṣé olórí burúkú dáadáa ni. ẹ má bínú ẹ má bínú. ẹ ti ya wèrè ni. ẹ má bínú bàbá. <laughs> tí ọlọ́run bá ṣe káwọn náà ní àjẹsára ẹ sì pàwọ́ dànù bẹ́ẹ̀. ẹ má bínú bàbá. ara ti gbẹ̀ kan ni. ara gbẹ̀ kan ṣé bàbá tiẹ̀ wàá sẹ́yìn ṣé ikú lọ́ọ́ yẹ kó jẹ́ èrè ẹ̀ṣẹ̀ fún wa tó bá ṣe pé baálẹ̀ ló wá ṣèṣì yọjú sí wọn báyìí. ọ pàdánù. báwo ọba alájẹ ara ń kọ báyìí. àwọn tá a ní kẹ́ ẹ mú kẹ́ ẹ dè wọ́n lókùn dán yín kẹ́ ẹ máa gbé bọ̀ ṣé àwọn tí ẹ̀ ní kẹ́ ẹ̀ dúró fún sáà ní kẹ́ ẹ̀ pa wọ́n ni a sọ fún yín wípé àwọn ọ̀daràn tọpa ọmọ balẹ̀ ẹ sì nàdí wọn ní ẹnu bòde ẹni ọwọ́ bá tẹnu wọn ẹ mú wọn kẹ́ẹ̀dẹ̀ wọn tọwọ́ tẹsẹ̀. baálẹ̀ ni okú wọn àtàyè wọn òní ká máa gbé bọ̀. ẹ̀yin òwú àbí ẹ̀ṣọ́ ni ẹ̀ṣọ́ àkòyí èrí kú sá ẹ̀ṣọ́ àkòyí tó bá sì gba ọfà lẹ́yìn ó ṣojo ni ẹ rí ohun tí ẹ fẹ́ yìnbọn sí báyìí kẹ́ tó lè yìnbọn. ń bọ̀ làwọn yòókù yín wà lẹ́nu bòde lọ́hùn bẹ́ẹ̀ ni. Hmm. ní ìkìlọ̀ tá a ṣe fún yín kẹ́ ẹ̀ tó bọ́ sí ẹ̀nu bòde. ó dàbí ẹni pé a padà dọ́dọ̀ balẹ̀ tá a tún jọ jíròrò ọ̀nà tá a bá gbé ọ̀rọ̀ àkínní ìgbà àwọn yìí yóò dáràn sí wa lọ́rùn wọ́n para àlù dànù o. ìmọ̀ràn tèmi ni pé ká kọ́kọ́ lé àpò ká lé àpò wọn. ẹ má lé wọn hmm? iṣẹ́ tí wọ́n ṣe náà tún ṣe pàtàkì á kì wọ́n ń lọ ní á fún wọn lófin tuntun. ọ̀rà ẹ gbọ́ báyìí àpé ah, kẹ́ ẹ pa èèyàn o n tá a sọ fún yín ni pé ẹ̀ ń tọwọ́ yín bá tẹ̀ ẹ̀ dé tọwọ́ tẹsẹ̀ ẹ gbé wá sí ààfin ẹ gbọ́ báyìí. ìdájọ́ tí àwa ó ṣe fún ẹ̀yin ò lè dá ṣe fún un tó bá sì ti kú níhìn ó fi kú ṣèfàjẹ́ nu. ewu tún wà bẹ́ẹ̀ ah, bí o bá jẹ́ pé ẹni tí òye kẹ́ ẹ pa lẹ́yìn ìbọn síbẹ̀ àwọn kí ló máa wí. ẹ jẹ́ àyọjú sáà tó kú. níbo làwọn yòókù wà. wọ́n bẹ lẹ́nu lọ́hùn-ún ni. akẹ́wọ̀n ní ọmọ ọmọ rìn lásán akọkùn àlẹ́ àwo nǹkan ojú ẹ̀ bá kàn fi ìwọ ayé olùgbọ́n mo kébòrùn méje ò máa fòye sómi láyé àrẹ̀sà mo kébòrùn mẹ́fà ẹ ò máa fìyé sómi.

sórí orí bí abadé yìí wà dáa. Ah, ṣé yìí sun ẹyin náà mò ń dúró di. mo ti mọ ṣé orí orí ojú mi dáadáa. Ah, ah, ọkọ mi ọdẹ alẹ orí yìí. ìyàwó mi tó rira dúró ná níjó la fẹ́ ṣe léyìí dáa. ṣé kí ni. Fọnikúfọláńdé ni ó mọ̀ ti sú èmi báyìí o. ta ni Fọnikúfọláńdé. kò burú. ọlọ́run dé mi orí nǹkan tó fi Fọnikúfọláńdé o ẹran tẹ́ wá lọ padà. ọlọ́run ní jó rí jẹ́ àmọ́ raba. ẹ dákun ẹran ìgbẹ́tẹ̀ dà mo ti já gbogbo rẹ̀ tí mo jálẹ̀. ànígbà abádábà àmọ̀ yanjú gbogbo ẹ̀ sájà lọ. jálọ ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ní fìlà rẹ kò fìlà rí ọ̀yà máa fìlà rí kò fìlà rí rẹ yìí kò. ọ̀yà gbèrè lọ́wọ́. ọ̀yà padà ń tiẹ̀ yóò kú ní ìsìn gbogbo ohun tí n bá pè é a gbọ́dọ̀ pé a bá ti pè é lọ́wọ́ kan yóò kó ìyókù pè é ni ọyà pàjẹ́ polómi o pàjẹ́ polómi o pàjẹ́ polómi o pàjẹ́ polómi o pàjẹ́ polómi o pàjẹ́ polómi o pàdé ẹni pàdé ẹni pàdé ẹni pàdé ẹni. nọ tẹtẹtẹtẹtẹtẹtẹtẹtẹtẹtẹ. gbọ́rì. ọyà pàdé ẹni kí n dolówó. pàdé ẹni kí n dolówó. pàdé ẹni kí n dalajẹ. pàdé ẹni kí n dalajẹ. pàdé ẹni kí n dẹlẹ́ni. pàdé ẹni kí n dẹlẹ́ni. pàdé ẹni. pàdé ẹni. ọyà ọyà ọyà ọṣẹ wa lè tó mọ. ó ti rí mi ti kárí mi. eré rẹ̀ ọ̀fẹ́ wú o eré rẹ̀ ọ̀fẹ́ gbájú o bí ọba nídìí obìnrin jẹ́ kúrú máa bọ̀ yìí máa bọ̀ yìí. ó àwọn ní agbẹ́ni náà tí wọ́n ró gẹ́gẹ́ tí wọ́n kàn dúdú. bọ̀ ọ̀yà ọmọ bẹ́ẹ̀ ni ọ̀yẹ̀là ọ̀yẹ̀là kí n rìn ọ̀yẹ̀là elégédé tẹ̀ náà rìn ọ̀yẹ̀là ọ̀yẹ̀là kí n rẹ̀ yìí kí n rí wájú torí aládùúgbò tí ó tẹ̀tẹ̀ ọ̀lẹ́ ọ̀yẹ̀là bá fẹ́ mọ lójú aríran ọ̀yẹ̀là. ṣe sọ fìtílà àfi tí wọn bá kú gbogbo ohun tó fẹ́ kí n bẹ́ẹ̀ ṣe mo ti bẹ́ẹ̀ ṣe o sórí ọmọ tí ọmọbìnrin kejì bí lọ́kùnrin mo ti gbé sẹ́gbẹ́ ìyàwó ẹ̀ mo ti gbé tìyàwó ẹ̀ mo ti gbé sẹ́gbẹ́ tiẹ̀ o ti dán bẹ́ẹ̀ ṣòwárì ohun tó dọ̀kan bá dé kò tún gbọdọ̀ ríta o torí pé ẹ̀tẹ́ awo sì rí òun lè rí ọ̀gbẹ̀rì má jẹ́ kí tí mi gbọ́. ṣé wàá rí ìyá wa ṣé rí ń tẹ̀ ṣe fún mi. Ah. èmi àgàn èmi àgàn ọlọ́jọ́ pípẹ́ ẹ sì sọ mí dọlọ́mọ ẹ mọ iye ìgbà tọdún tí àbíkú ti ń dà mí láàmú ni ẹ má jẹ́ ń ka iye ọdún náà èmi mo wá dọlọ́mọ ìyá wa ẹ wò oṣù báyìí ni ṣe wá rí fún tẹ́ ṣe yìí fún tẹ́ ṣe yìí ẹ wò obìnrin bí ṣe gbó tó ni ń jọ yín lójú. ẹ ṣeun gan. ìyẹ́ wàá lọ tọ́jú gbogbo ohun tó mò ń lò kó má kó bọ̀ kó oríire ẹsẹ̀ ò yá wa ẹsẹ̀ ò kọ́ ọmọ dáadáa lọmọ náà ọmọ dáadáa ni. má wàá pẹ́ o. Ah. ọmọ yìí ọmọ burú ó burú o ìyá tó bí ọ́nà ló mú wá lọ́fẹ́ fi tajẹ́ ìyá tèmi ti kú bàbá. ìyá rẹ̀ wo ló kú tó kọ́ gbọ́dọ̀ sọ́hùn ìyá wo ló kú a ní òun mú o ní alágbèéwá ọ̀wá lọ gbé ìyá rẹ̀ wá o fẹ́ fi ṣe àfìrà àfìrà wa lọ gbé yẹ lọ gbé yẹ kú mẹ́. Ah, bàbá wo ọlọ́run ti ẹ̀sẹ̀ ó ti ń ka kókó eré náà lẹ́tẹ̀lẹ́ kó tó wọ wèrè ah. ó ti bẹ̀rẹ̀ níní máa gbé yẹ lọ ó dá padà síbi ó ti gbé wá ah. máa gbé yẹ lọ máa gbé yẹ lọ ọyá gbadìẹ lọ́wọ́ rẹ̀ ọba délé ọ̀pá jẹ ah. kọ́rọ̀ yóò lè dojú dáadáa ọyá yáyáyáyá adìẹ ni ọgbọ́dọ̀ jàgbádọ́ wá o ọyá yáyáyáyá. òun dáa. Jésù níwá òde. Oya gbé oya gèrí ẹ̀ lóso lóso lóso lóso lóso balẹ̀ àkúrá bí dàdà bìrì bá lóde afẹ́ kùn níbi àti gbọ́nlé ọkọ bẹ́ẹ̀ náà la gbọ́nlé àlè gbogbo àpàdé àlùdé tí wọ́n rò pé wọ́n gbọ́n wọ́n mọ̀ ṣe gbogbo ìmọ̀tẹ́ kú ọba di òkúta ní òtù ọmọ tí òtù ní mú ọwà jìnnà sí ìgbọ́ abẹ́lẹ́rù ẹ̀ wọ́n lẹ́yìn tí wọ́n ègbodò. ẹni tá a ní ẹmu amúlẹ̀ dè mọ́. abẹ́jú sọ túbú ni ah, túbú náà ni ẹjọ́ kú sí. Ah, ah. kò rí bẹ́ẹ̀ bàbá kò síbi tí a wá dé kódà gan akọjá sí ìlú òdìdè jì lọ́hùn ààrẹ ń tójọ́. ẹ rẹ nìkan kan ẹ kí lè wá ṣe láti jẹ. kódà elédùà ló yọ wá apalẹ ẹsẹ tán díẹ̀ ló kù. ẹ pààyàn bẹ́ẹ̀ pààyàn wọn pààyàn ni ẹ̀yin náà kú mòfin ìṣẹ̀lẹ̀ alẹ́ ibi bẹ́ẹ̀ yẹn pààyàn wọn pa ni. sẹni o sọ. torí ẹ náà la fi gbalé lọ la fi gbà fún. ẹ̀rọ ẹ̀bárẹ̀ sùn lé ni orí yín ò tiẹ̀ wá pé kankan mọ́. níṣẹ́ kóore lé kóore sùn. ẹ wàá rí ẹnì kankan mọ́ bọ̀ ẹ rí gè ẹ rí jọ̀ǹgbọ́ ẹ̀rí kankan mú bọ̀ náà méjèèjì ah, kódà ṣé bẹ́ẹ̀ ti wí fún bàbá náà ń gbà bàbá bá dénú sọ́wọ́ lẹ́ ń sọ àwa wí tàdá ìwí ìwọ́n ni wọ̀ rélé èdèlé ọba wa ọba sùn ni ọba lọ lẹ́kọ̀ọ́ rèé sùn. èmi àkùn níyín àkùn àkùn lẹ́yìn méjèèjì èdè iṣẹ́ pàlàbí ajálá mi òṣèré atámọ́ra yọ̀ọ̀rọ̀ kí ni àbá ká ẹ àbá kára ó lé o kára ó lé kí ẹ gbọ́n.

ẹ wà ń bọ̀ nílé. kò ní í dúró tòsí lórí burúkú. ẹ bọ́ bá rí bẹ́ẹ̀ á jẹ́ pé oògùn òògùn àgbo fẹ́ dorí ìwò nù. bẹ́ẹ̀ bá irí mú bọ̀ ṣé ìfìrà yín di ni. ara tèmi ń sọ fún yín nù tèmi ti ń sọ nù kẹ́ẹ̀dẹ́ mi kìíní yọ̀ wá wọn lọ. bàbá ẹ wọ̀ mi èmi ọ̀dà kankan dábẹ́ẹ̀ tí ń wọ̀ mi èmi gan mọ̀ pé ń dáa.

torí ah, wọn lè rí ọ̀tún lóhùn ọ̀bà mu wá gbogbo ibi tó bá wò òun ọ̀wà rí. ẹ kóòtù ọ. ẹ jẹ́ kóòtù rè mú wọn. ṣe bá wo ni wọ́n àgbàlagbà ọmọ bí yóò ti dá sọ̀rọ̀ ni ìyẹn àti ẹ̀ máa wọlé kéèyàn tó sọ̀rọ̀ àárín mi bá bá nìyẹn wà kọ̀ọ̀kan wọn sọ gbọ́ wọ́n sáfìbẹ̀rún lẹ̀. ọ̀dà wo àwo ọ wa bá ní tọ́sẹ̀ rẹ̀ ká tiẹ̀ mọ ilé wa kọ́kọ́ mọ ibi tá a dọ̀rọ̀ sí wa hmm. ní tọ́sẹ̀ rẹ̀ àmọ́ ah. ibi tá a yà sí àmọ́. kídókò mo ní sàlọ. Hmm. ó yẹ ká ti rí o láti gbọ́. Eh. Ah. tó ẹ̀yin àjọ̀nú ẹ̀yin tẹ́ ń gbénu afẹ́fẹ́ ẹ̀yin kúnnú kúmbà lóò lójú tó lójú tó ko níbi tí ìgè bá wà báyà yẹ kí n mọ̀ o níbi tí ìgè bá wà ẹ fi hàn mí kedere báyìí. <laughs> ààrẹ rí ẹrẹ ń tó sá lọ ẹ wò ó parẹ ẹ̀hún ni ó ìyẹn òye ni gèrè àti mú. àti mú àwọ̀ ẹ̀yìn tirẹ̀ lẹ́yìn lẹ́yìn lélẹ́bẹ̀ẹ́sọ. bàbá ẹ fọkàn balẹ̀ àrígbé àti mú un ìgèlè mi ń wò yìí mo ti sọ pé àti mú un. Ah, ah. nǹkan tó yà á ti mú un kò síbi tó lè lọ òun mo ti mú un. ilé ilé mi ni tọ̀hún ilé mi ni àwọn èèyàn bẹ̀ ní kàá kára ó lé bàbá o èmi ọmọ àdìsá ajíbòògùn sọ̀rọ̀ ah, ni. ọmọ àdìsá nù ọmọ àdìsá ajíbòògùn sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni bàbá àwọn èké o tún ti fẹ́ mọ́ dín fáàárọ̀ rẹ̀ yàn rìn bàbá mi lọ́nà mi wá láti wá tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí ah, ṣùgbọ́n gbogbo nǹkan tó ṣe pátá òní lára yóò gbọ́ ṣùgbọ́n fúnra ara ẹ lọ́fẹ̀ẹ́ nu ẹ sọ gbogbo ohun tó ṣe gbà. kí lè wá ní máa sọ ẹ bá ní sọ yín sọ gbókú ẹ̀ wọnú ilé wá bá mi àmọ́ síbẹ̀síbẹ̀ ayé tẹ̀sìn ọ̀jẹ́ bírù díẹ̀ bá ṣe sùúrù yọ jẹun tó ju bẹ́ẹ̀ lọ ọ̀wárí o ogún ọdún lónìí ọgbọ̀n ọdún lónìí kódà àádọ́ta ọdún lónìí gbẹ́ngbẹ́ng tòkè òkè gbẹ́ngbẹ́ng n ò ní kú ìwọ náà ò ní kú àjọmọ́ gbádùn ni àmọ́ kájẹ wàá pọ́ bá rí bẹ́ẹ̀ gbogbo wàhálà tá a ṣe yìí kọ́ ọmọ gbádùn rẹ ni o. Hmm. <laughs> bá mi o. ọ̀gá rẹ̀ la ẹ̀yà dẹ́bi òrògbò lọ. ṣé mo tọ́ ọ̀rẹ́ mi fẹ́ ṣe rè láti ìgbà tọ́mọ yìí ti dé mi ò ti rí tèmi rò mọ́.

o máa wí jáde. kìtàn kìtàn. ẹ ẹ ṣé ti gè. igè ẹni ó jogún kò dàbí ẹni ogún gbè ó rí bàbá rẹ tí ń fi oko hàn òun lòun leléyìí òun lòun ló kó gbó òun lòun ló kó bì òun lòun ló kó ọ̀pẹ ó kó kòkó tí bí hàn kàn fẹ́ pa ọ̀dà lásán ni ẹ jẹ́ wá gbéra báyìí o gbogbo tí n bá bẹ̀rẹ̀ sọ ní kò gbọ́ o ìlérí tó ń lé lọ́sàn-án tó ń pè wọ́n gbẹ̀sán ìwọ́ gbẹ̀sán ẹ wá lọ gbẹ̀sán wọn báwo ọ̀rẹ́ yín rèé o. olóyè mo bá yé jẹ́. ọ̀rẹ́ yín rèé o. àṣẹ ni ibi fàpòsùn ni ọ́. ojú ayé rèé o. ọtún. ṣé igi tá a bẹ̀ ìjì rèé. kìkì ẹ̀gún. a sì ń pè ọ́ láwo àsáworọ́ ni ọ́. bàbá ẹ wò ọ̀rọ̀ lẹ́ yìí o ọ̀rọ̀ lẹ́ yìí o. Eh. ẹni ibi rèé o ẹni ibi ìfàgbòsò lẹ́ ń wò yìí o. ẹ yẹ kí mi máa lọ. lọ́bọ̀ àbí àtẹ̀kọ́ fẹ́ kọ́ eh. àbí tí ọ̀fẹ́ tí ọ̀fẹ́ dà. Eh. ẹ bàbá ṣé kí n gbà mí lẹ́nu ẹ̀ kọ́ ọ mi mà kọ́ ọ mà mí kọ́ ọ mà mí ọ mà ọdún kò yẹ kó tí ọsọdọ wa ń bí. Oh. bàbá ti mú mi lọ́wọ́ bàbá ti mú mi lọ́wọ́ wò ó. Eh, ẹ báyìí ní ẹ wò ẹ mú ẹ mọ ọmú lọ sí gbàgede ìlú ni ẹ lọ́ọ́ dé ẹ dé ẹ má jẹ́ kó fàákù ẹ hmm. eh, baálẹ̀ nìkan kọ́ṣẹ́ gbogbo òdú lọ́ṣẹ̀ ní ẹ wò ń ṣe díẹ̀ kí gbogbo ẹ jẹ́ kí gbogbo àwòrán àlú kí wọ́n dákù mọ́jọ fún un. Hmm gbogbo òlú ni kí ọmọ tí ní kùmọ̀ títí tẹ̀mí èè bọ́ lẹ́nu rẹ̀. ẹ wo bàbá ìlú bàbá tó lè ṣe gbogbo bí wọ́n bá lọ màá tẹ̀lé wọn débẹ̀. ọ̀dọ́ yọ̀dọ̀ tó lè ẹ má jẹ́ kó bá a kú. ẹ ti ẹ ti ẹ ti padà lápá ìyá ká. wo ah, ah. èmi ti mọ̀ dáa fúnra mi tẹ́lẹ̀. àǹdí ó lé o àǹdí ó lé o àǹdí ó lé o. jókòó jókòó ẹ yàwó mọ wà lọ́mọ yìí ọ̀fẹ́ pa mọ́. kí ló mú ọ kórira. ẹ n ò fẹ́ yàwó mọ́ ó ti tó gẹ́ báyìí gbogbo aṣọ ọlọ́run lẹ́nu mo ti tàtọ́ torí ọmọ yín. kí ni. tí bẹ́ẹ̀ pé yà mí bẹ lẹ́yìn mi kílẹ̀ ni o tó mọ́ ọ dákú tẹ̀ mẹ́jọ n ò fẹ́ yàwó mọ́. lọ́mọ mi. a ní mo yọ̀ǹda àbíṣe dandan. àdúdú àbọ̀dọ̀ rẹ lọ́mọ mi wà láti jọ àdó rẹ ló sá wa. ẹ ṣe sùúrù. ọ kí ló fi ṣe. n kò fi kankan ṣe. ah Banji. n kò fi kankan ṣe. bá a gbọ́ mọ̀ mi dìde o ah. gbọ́dọ̀ rà bá a gbọ́ mọ̀ mi dìde o. ẹ ṣe sùúrù yìí. ọ̀rọ̀ búlẹ̀ ẹ bà mí o. ní tó fi sọ́mọ mi. ní ìfi kankan ṣe ṣe sùúrù.

wọ́n ní àdì àdì tí bá ti rí àdì má ti fi si lẹ́nu wọ́n lára rẹ̀ ọ̀yà ṣe ẹ̀ ládì ẹ̀ ládì àdì tẹ́ bá ti ládì nílẹ̀ ẹ̀ lọ gbé wa ẹ̀ mọ́ládì mọ́ládì ẹ̀ lọ wa àdì ọ̀yà ara àdì mọ́ládì o mo ní o. tó wọn ní wọn kì í mọ gbìyànjú ajé mo sì nífẹ̀ẹ́ rẹ ó kórìí ẹ̀ yọ èmi lọ́tẹ̀mí o. ọkọ mi wojú mi ah ìwọ ọkùnrin yóò ti sá lọ ah, ah ara abúlé ẹ gbàgbà mi ẹ̀rọ ńlá ẹ dákun ẹ má wọ mí ràn o ọkọ mi dákun dákun mo ṣe bẹ́ẹ̀ wojú mi tó lè ra ọlọ́gbígbá. Eh? alágbègbè ńkọ́. ẹ wá sọ̀rọ̀. ẹ dá wọn lóhùn. ẹ a ti pa.